وكل بدعة دلالة كل دلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run lọ́n kọ́mú iṣẹ́ ńlá Muhammad adúpẹ́ fún ọlọ́run ọba tí ó sọ wa di àsìkò yìí ìjòkólẹ̀ wa tí ò ní òun náà ni ìjòkólẹ̀ haza linnas haza linnas ìjòkólẹ̀ tí a ti máa gbọ́ àlàyé nípa ẹ̀sìn wa àwọn afáwa ìsún wà ní ìjòkólẹ̀ pẹ̀lú wa lónìí lábẹ́ ìjòkólẹ̀ àwọn chairman wa fọdílátù Dr. Abdulghani Abdulhamid Akorede Agbárí Gidoma akíwògbà àwọn afáwa tí wọ́n wà níkà ní èyí tí a máa gbọ́ ọ̀rọ̀ ìtìsíwájú láti ọ̀dún wọn akíwògbò àwa sí. Si àwa láti ọ̀nà tó súnmọ́ àti jíjìnà lọ́kùnrin lóbìnrin ni abiola nkọlọ́n kó gbà ní ẹ̀sìn fún wa kí a má bínú sí wa pẹ̀lú pé ó pẹ́ wa díẹ̀ ká tó bẹ̀rẹ̀ àwọn àdíwọ́ náà pọ̀ lóríṣiríṣi jẹnẹrétọ̀ tí wọ́n máa ń lò ẹni tí máa bá wa gbé wá tí èsì sábà pẹ́ bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ kó pẹ́ kó tó gbedé lónìí kí jẹ́ mọ́ dákun kí wọ́n má bínú sí wa inṣàlá kò ní pẹ́ ní ìjọ́ mi mà wọ́n ti pè wọ́n ti ṣàlàyé fún un láì kò gba àsìkò wa àwọn àkíyèsí àwọn dókítà wa chairman á sọ dìgbà tá a bá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tán ń fi àsìkò yìí ké sí àwọn sheik wa fadilatu sheik sunusi harun tí wọ́n jẹ́ olùkọ́ ní àti alikima yunifásitì ní dìpátímẹ́ǹtì islamic study ọlọ́nkó bá wa san ní ẹ̀san dáadáa wọ́n máa ṣe àlàyé fún wa níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí tí a ti ń gbọ́ níbi ìkéde wa àti ní text message wa nípa internet, àwọn ṣòro owó ló ti dálẹ̀ síbi nígbàgbọ́ mùsùlùmí àwọn ṣòro owó àwọn wàhálà wo ló ti kó bá ìwà ọmọnìyàn níwà dáadáa tó ti gbà pò lọ́wọ́ mẹ̀dẹ́nìyàn láwùjọ wa lónìí àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ni a máa gbọ́ láti ẹnu àwọn àfa wa kí sì ni solúsàn rẹ̀ gbogbo ẹ̀ la máa gbọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ láti ẹnu àwọn Fadilatu Sheikh sunusi harun láti alikima yunifásitì ayakumullah. بسم الله الرحمن الرحيم سترت عيوبي كلها عن عيونهم وألبستني ثوبا جميلا من الستر فصاروا يحبوني ولست أنا الذي أحب ولكن شبهوني بالغير يظنون بي خيرا وما بي من خير ولكنني عبد ضعيف كما تدري فحقق رجاهم يا إلهي وخالقي بحق الذي أنزلت في محكم الذكر ولا تفضح عن سري إلهي بينهم ولا تخزني مولاي في موقف الحشر الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه adá ọpẹ́ fún Ọlọ́run ọba لكم àlékún ìkẹ́ نبي محمد صلى الله عليه وآله وسلم أن wa alihi wa sallam ẹni tí Ọlọ́run ọba rán sí wa láti wá kó wa kúrò nínú òkùnkùn àìmọ̀kan àti àìnígbàgbọ́ lọ sínú mọ́lẹ̀ mímọ́ àti ìnígbàgbọ́ sí Ọlọ́run ọba subhanahu wa ta'ala àlékún ìkẹ́ ọlọ́run àlékún àánú ẹ̀ kó máa bẹ fún àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwa tí a bá ń tẹ̀lé súnà níbi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí ó fi dijọ́ kẹ́yìn amin ní ìbẹ̀rẹ̀ mú kí àwọn bàbá wa àwọn ọ̀gá mi láti jamiatul hikma dr abdulghani akorede ọlọ́mọṣàdé kí á rí wọn pẹ́ àti àwọn àfáà wa dr abdulrahman ahmed alimam àwọn ni ọlọ́run bá fi ṣe okùnfà wíwá wa ní ibi lónìí ọlọ́run bá kó mọ́ sábà wa ṣe àlékún dáadáa wọn mo fi kíkí tiwọn mo fi kí àwọn àfáà wa dr abdulgani owóyalé àwọn ustaadu wa tí wọ́n jẹ́ secretary fún jamuiya hadha bayanu linnas ọlọ́run bá mọ́ṣà bá wa pẹ̀lú wọn àwọn ustaadu wa abdulmumin ìdí ìsìn ọlọ́run mọ́ṣà jẹ́ kí a rí wọn pẹ́ àti gbogbo àwọn àfáà wa náà tí wọ́n bẹ ní ìkàlẹ̀ ustaz nafin dr aljawhari àti àwọn ustaz wa sẹ́gẹ̀ mórí wọn lẹ́ẹ̀kan dọ̀ mashallah tó fi dórí gbogbo àwa jama tí a torí ọlọ́run ọba àti anabiya muhammad sallallahu alaihi wa sallam tí a fi jọ papọ̀ ní ìjókòó yìí ní àárọ̀ yìí mo kí wa pẹ̀lú pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ẹ dákun ẹ ní bínú nupele mi èmi ẹ ṣe yorùbá so ó súnmọ́ kó jásí pé àwọn kẹlímọ́tò kọ̀ọ̀kan àbáwọn ìbáratù kọ̀ọ̀kan so bóyá àwọn gbólóhùn kọ̀ọ̀kan àbáwọn èdè kọ̀ọ̀kan so kí n pè é ní pẹ̀lú núpé lọ́nà ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé kí ni tí ń sọ so ẹ dákun ẹ má bínú ẹ bá wa gbà bẹ́ẹ̀ àkọ́kọ́ challenge tèmi ni pé bóò ní ti tú tọ́pìkì òní sí Yorùbá ìmọ̀ but àwọn sáàtọ̀ abdulmumin wọ́n sọ sí mi létílẹ̀ kan wípé àwọn wàhálà àti ìdààmú tí ẹ̀rọ ayélujára ti ń kó bá ìgbàgbọ́ àti ìṣesí ọ̀dọ́ mùsùlùmí láwùjọ tí a wà lónìí. bismillah ta'ala so eh, the internet social media and challenges of faith and morality among muslim youth in the 21st uh, century òun ni tí a mọ̀ bára wa sọ ní òní èmi tí mo bá yín sọ̀rọ̀ èmi náà ni ọmọ ìyá yín sanusi láfíàjì láti jamiatul hikma ní kismu dirasat islamiyya ọlọ́run bá mọ́ṣẹ́ àkọ́ àmọ́ ṣe. náà tí a bá wo péjì tí a bọ́ sí lẹ́yìn topic òun náà ni lẹ́yìn topic kò tí ì dé table of content ẹ dá padà. aha níbi tá a ti rọra gbé àwòrán wá tí ó ní orúkọ social media tí ó sì ní àwòrán ayé bí ayé ṣe rí fúnra ẹ̀ pẹ̀lú caption pé the world is a global village nínú tí ò sí èméjì ń bẹ̀ lónìí òun náà ni pé ayé tá a wà yìí ó ti di bíi kúrà ó ti di bíi bọ́ọ̀lù tó já sí wípé from one end of the world to another láti igun kan sígun míì ó ti rọrùn nísìn láti rìn kò jọ ayé tẹ́lẹ̀ táwọn bàbá wa gbé tó já sí wípé tẹ́lómi ò tó sẹ́ndì lẹ́tà dẹ́kọ̀ọ́ yóò lo ọjọ́ méjì ọ̀sẹ̀ kan lọ́nà láyé lónìí bẹ́ẹ̀ bá ti ń kọ̀ nǹkan kan níbi tá a jòkó sí gbogbo ayé ni wọ́n ti máa rí so social media ń bẹnu àwọn tó ṣokùnfà káyé ó di bíi bọ́ọ̀lù lónìí tó já sí wípé a máa yí a máa yí tí a sì máa rí gbogbo ohun tí ń bẹ lára rẹ̀ lẹ́ẹ̀kan náà now table of content àwọn kí ni tá a fẹ́ sọ tá a kó sínú ọ̀rọ̀ wa lónìí àkọ́kọ́ ni pé introduction definition and advent of the internet ok introduction ni ọ̀rọ̀ òtì síwájú so ẹlẹ́ẹ̀kejì ni pé kí ni ti ń jẹ́ íńtánẹ́ẹ̀tì gan àti pé gbà wo gan ni íńtánẹ́ẹ̀tì dáyé ẹlẹ́ẹ̀kẹta kí ni ti ń jẹ́ social media ìgbà wo gan náà ló dáyé ẹlẹ́ẹ̀kẹrin àwọn social media àwọn irinṣẹ́ social media tó wọ́pọ̀ láwùjọ lónìí a lè dáko gbogbo ẹ̀ tán torí pé àwọn kankan ń bẹ táwa ń lò bí tí wọ́n ban ní bi China bi Russia bi Korea ọ̀tọ̀ ni táwọn ń lò so ìwọ̀n táwa mọ̀ lábalábi táwa wà yìí á dà ọkọ̀ wọn lẹ́yọ̀kọ̀ kan ẹlẹ́ẹ̀karùn-ún ọkọ̀ àkà lẹ́yọ̀kọ̀ kan okay okay ó dà ẹlẹ́ẹ̀karùn-ún ruling on its use halal or haram ìlò internet àti social media gan fún rẹ̀ kí ni ìdájọ́ sẹ̀ríà lórí ẹ̀ ṣé n tó tọ́ka máa lò ní àbí n tí ò tọ́ka lò ẹlẹ́ẹ̀kẹfà benefits of the internet and social media kí làwọn àǹfààní tá a mọ̀ rí látara ìmọ̀ lórí internet àti social media ẹlẹ́ẹ̀kejì harms of internet and social media gbogbo tó bá láǹfààní nígbà míì ń mọ̀ ní ìpalára kí ni àwọn ìpalára tí ń bẹ lára internet and social media ẹlẹ́ẹ̀kẹjọ safety measures between use and abuse tọ̀ nígbà tá a ti wá mọ̀ pé ó dáa ó ní jánibù tó dáa ó sì tún ní jánibù tí ò dáa kí wá ni tó yẹ kó jẹ́ mọ́kìfù mùsùlùmí láàrin lílò rẹ̀ àti ìbàjẹ́ rẹ̀ kí ni tó yẹ kó jẹ́ ojú ọ̀nà tí mùsùlùmí ó rìn láàrin nǹkan méjèèjì yìí ẹlẹ́kẹsàn beneficial website and pages to visit àwọn website tó ní nfààní tí ó ṣàlékún gbàgbọ́ wa tí ó ṣàlékún ìhùwàsí wa gẹ́gẹ́ bí ọmọ èdè ènìyàn tó yẹ ká máa lọ ká máa yẹ̀ wọ́n wò nídàkọ̀ọ̀kan lóòrèkóòrè ẹlẹ́kẹ̀wá dangerous website and pages to visit àwọn website wo ni ò dá kí mùsùlùmí ó tẹ̀ déédéé ẹ̀ pàápàá torí pé àwọn aburú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún imani wa fún àkídà wa àti fún àkìlàkíyà wa fún ìwà wa gẹ́gẹ́ bí mùsùlùmí. next tá bá Quran chapter seventeen verse seventy suratul Isra ọlọ́run bá ń sọ ń bẹ̀ wípé wàhálà kọ́dí karọ́múná bà ní ádámà òun ọlọ́run bá nínú tóun ṣe fún àwọn ọmọ ẹ̀dẹ́ nìyẹn ni kóun ṣe àpọ́nlé wa wàhámẹ́lì náà ń fi báhàr wàlbáhàr bá dá wa lórí omi O si dá wa lórí ilẹ̀ ọlọ́run bá ní ká máa jẹ gàba lórí ilẹ̀ lórí gbogbo àwọn ẹranko tí ń bẹ lórí ilẹ̀ ayé ọlọ́run bá ní ká jẹ gàba lórí àwọn ẹranko tí ń nínú omi ọlọ́run bá nínú sọ́ọ̀tù yasin ń sọ wípé wàṣà ha lahum fàmínà rọ̀kúbùhùn wàmínà yakulun ọlọ́run bá ti sẹ̀wọ́n rọ̀ fún wa àwọn ẹranko inú omi ni àbá ẹranko orí ilẹ̀ wọ̀rọ̀zàkúnáhùn mi náà tọ́ yí báàt ọlọ́run ní gbogbo dáadáa láti fi kẹ́ wọn wàfàbọ̀lìnáhùn alákẹ́fìrín mímọ̀n kọ́lákùnà tàfùdìlà ọlọ́run bá ní lórí ọ̀gọ̀rọ̀ àwọn ẹ̀dá tó wọn ọlọ́run bá dá òun ṣe ọmọ ẹ̀dá ènìyàn òun fún un lọ́lá lórí àwọn ọ̀gọ̀rọ̀ àwọn ẹ̀dá ọlọ́run bá tá a bá wo àyà yìí a wípé ọlọ́run bá ń sọ ń bẹ́ẹ̀ wípé òun fún wa lọ́lá lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá tóun dá ń bẹ náà mufasirun tí wọ́n ya àwọn màláìkà kalẹ̀ pé kò sáà màláìkà ń bẹ torí pé àwọn lọ́lá jù wá lọ. àmọ́ lórí àwọn àlìjẹ̀nú àti àwọn ẹranko ọmọ ẹ̀dẹ́ nìyẹn lọ́lá jù wọ́n lọ ló fà tó yẹ pé ẹni bọ̀dì nínú wa tó bá di wípé àlìjẹ̀nú ní bá ń wà sọ́lọ sọ́dọ̀ rẹ̀ àlìjẹ̀nú máa lálà sí wọn kẹ́yìn náà ni. wa annahu kana rijalun minal ins ya'uzuna bi rijalin minal jinni fazaduhum rahaqa àwọn àlìjẹ̀nú tí ń bẹ̀rù wá di ẹni táwa ń bẹ̀rù ó yẹ ká àjẹ̀nú mọ rí wa sá ni ó yẹ kí àṣetánì kó mọ rí wa sá ni àmọ́ lópin ìgbà tí mọ́nì wa àti ìwà wo bá ti bá ti ọlọ́run ọba mu gbogbo àwọn ẹ̀dá ọlọ́run ọba tí ọlọ́run ọba ní ká jùlọ yìí wọn wá di nǹkan ẹ̀rùn fún wa kí wá ni àpọ́nlé náà tọ́lọ́run ọba fún wa lórí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tó kù òun náà ni aya Quran chapter two verse thirty one wa allama adama asma akulaha ìmọ̀ tọ́lọ́run bá fi máa níbi ádámà níjọ́ àkọ́kọ́ tọ́lọ́run bá fi fi ádámà tó fi fi yangàn sí àwọn mọ̀láyíkà pé ẹ̀dá tèmi fẹ́ dá yìí èmi ọlọ́run bá ti fún ní àwọn inbuilt trait kan àwọn nǹkan kan tí mo dá mọ́ lára tí ó mọ̀ fi rí orí ilẹ̀ ayé lò lópin ìgbà tí ó bá ń tẹ̀lé àṣẹ èmi ọlọ́run bá ọlọ́run bá wá fẹ́ fi ádámà yangàn níwájú àwọn mọ̀láyíkà ọlọ́run bá wá fi ìmọ̀ tó fi dá àwọn mọ̀láyíkà wò ń jọ́ náà lọ́hùn ó fi mọ ànábì ádámà aleyhi salatu wasalam ìmọ̀ tí ń bẹ lára ádámà yẹn ànábì ádámà aleyhi salatu wasalam gbogbo àwa tá à ń jẹ́ ọmọ wọn àwa zòríyà wọn ọlọ́run ọba ní kí tírètì ìmọ̀ náà ó máa bẹ lára wa títí ijọ́ tá a fi lọ pàdé ọlọ́run ọba torí wípé tá bá wo aya qur'ani tó tẹ̀lé qur'an twenty seven fifteen to sixteen wala qad atayna dawuda wa sulaymana ilma nínú kí ọlọ́run ọba lórí lórí àwọn èèyàn náà ni ọlọ́run bá fún dáúdà àti sulemana ọlọ́run bá fún wọn ní mímọ̀ lọ́jọ́ náà lọ́hùn anabi suleim anabi dawud aleyhi salam tí wọ́n bí anabi wa suleiman ọlọ́run bá ní àwọn ní kí irin kó rọ̀ fún anabi dawud wa alanna lawul hadid gbogbo tó bá wù láti fi irin rọ ni inú yóò máa rọ gbogbo tó bá fẹ́ fi irin ṣe inú yóò máa dá lóhùn ni bí bá ti ń lù báyìí irin yóò sì máa gba ìmọ̀kan náà lòun náà àwọn kan bẹ tí wọ́n jogún mànẹ́bí dáwọ́dà àwọn dòní tí wọ́n sì ń lò ibi tá a wà yìí ẹ wo ẹni tó fi dẹkọréètì ẹ̀ nínú ìmọ̀ ànẹ́bí dáwọ́dà ayé jọ̀hún òun náà làwọn tì sí náà jogún ẹ̀. ànẹ́bí wa Suleiman nínú màtọ́lọ́ ọba fún wọn wà ní Suleiman náà rí ọlọ́run ọba ṣe atẹ́gùn rọ̀ fún wọn Suleiman náà máa kọ̀ntúrọ̀lù atẹ́gùn ibi tó bá fẹ́ kátẹ́gùn lọ atẹ́gùn ó sì lọbẹ̀ ní ìrìn tó ẹ̀kọ́ ọlọ́run ọba nìkan ló mọ mọ̀sáfà rẹ̀ ní jíjìnà rẹ̀ anabi suleiman ọlọ́run bá rọ àwọn àlìjẹ̀nu fún wọn àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ wọn tánàbí suleiman ń kọ̀ǹtúrò anabi suleiman ọlọ́run bá fún wọn ní ìmọ̀ àti máa gbọ́ ohùn àti ọ̀rọ̀ tí àwọn ẹ̀dá ọlọ́run míì tí wọn ò tó èèyàn bá ń fọ̀ nínú náà ni ọ̀rọ̀ tẹ́yẹ ń sọ anabi suleiman ń gbọ́ ó ní yá ayọ̀ ànásù ọ̀nlímùnà mọ́ntìkọ̀tọ̀ yìí ọlọ́run kí suleiman náà ó máa gbọ́ náà àṣẹ́kùbọ̀ ìmọ̀ yẹn òun náà làwa tò ní náà ń lò níbo là ń bọ̀ jàmọ́ gbogbo ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì tá à ń sọ lónìí ìmọ̀ táwọn ẹni ìṣáájú ti lò òun náà làwa kàn ń dìvẹ́lọ́pù tá à ń lò lónìí tánàbí suleman náà bá ń pàṣẹ fún atẹ́gùn tátẹ́gùn ó gbọ́ tiẹ̀ ẹ mọ̀ pé íńtánẹ́ẹ̀tì tá à ń lò lónìí atẹ́gùn náà ní ń bá rìn ni atẹ́gùn náà ni kọ́ńtrol atẹ́gùn náà làwọn èèyàn ń ṣe àwọn tí Yusuf ńkọ́ kò tí ì dé Yusuf rárá náà àwọn ọmọ mi ni Yusuf ó mọ ó ní ìmọ̀ nípa coding bá a ti ń ṣe coding wọ́n ó mú àwọn numbers àtàwọn letters wọ́n ó rò papọ̀ wọ́n ó dẹ̀ command ẹ̀ yóò sì di nǹkan tó bá fẹ́ kó dà bẹ́ẹ̀ ni kì í sì ṣe dán coding ni wọ́n ń pè yóò dé láìpẹ́ inshallah àpàdé ní skul ẹ̀kan kì í ṣe ọ̀rọ̀ idán kì í ṣe ọ̀rọ̀ àjẹ̀nú coding ni wọ́n ó dẹ̀ fi develop website àbí tó bá fẹ́ kó ṣe eléyìí náà lára ìmọ̀ anabi suleiman aleyhisalaam tọ́lọ̀ ọba fún wọn náà ni akramakumullah so ibo là ń lọ ni wípé gbogbo eléyìí ìpìlẹ̀ ń tá a fẹ́ sọ lónìí a ó mọ rí lára ọlá tọ́lọ̀ ọba ti fi fún àwọn ẹni ìṣáájú náà àwọn ànábì rẹ̀ àtàwọn míì tọ́lọ̀ ọba dá lọ́lá. ẹ wo fúlùkọ̀rìnẹ́yìn tọ́lọ̀ ọba sọ̀rọ̀ nínú suratul ẹ wo ìrìn àjò wọn láàrin one end of the world to another end tí wọ́n ń rìn fún ma àtibá àsábàbà fún ma àtibá àsábàbà títí gbogbo bí tọ́lọ́run bá kọ wípé wọ́n dé láyé ìmọ̀ yẹn náà ń bẹ lára íńtánẹ́ẹ̀tì lónìí àfọ́bìlẹ̀tì nígbà tá a wà ń lè kéwú tá à ń ka alikiratu rashida orin kan bẹ tá a kà níbẹ̀ nípa alimiziyau rédíò wúwà fíl àyàtì muraffi'un wa mun'imun wa mu'allimun yumbika ma la ta'lamu rédíò ní láyé jọ́hun ni wọ́n yìn báhùn gbogbo information ni ó máa mú wá fún ọ láti gbogbo ibi tó bá wà láyé yẹtuwi bika dúnìyà wa innaka hahuna lamtantakil faka anna ra'saka yahlumu ó kúrò láti ibìkan sí ibìkan yóò sì máa gbé ti ṣe lamẹ́ríkà ti ṣe rọ́ṣà yóò máa gbé wá fún ọ rédíò lónìí ti di third third kínní eh, kínní rédíò má lónìí níbi tí íńtánẹ́ẹ̀tì wà yóò bá mọ́ kí rédíò pé a sọ̀rọ̀ mọ́ gbèsì lónìí lórí social media bọ́ọ̀ bá ti sọ lọ́ti mọ́ gbèsì rẹ náà kí wá ní tí jẹ́ íńtánẹ́ẹ̀tì gan fún rẹ̀ àwọn olùmọ̀ wọ́n ní al-internet huwa mustalahun manhutun min kalimatayn kalima internet látara gbólóhùn méjì ni wọ́n ti yọ ulahuma kalimatu international inter tí ń bẹ níbi íńtánẹ́ẹ̀tì yẹn international náà ni wọ́n gé kù kí ni jẹ́ international alamiya alẹ́tì tánilẹ̀ alamiya tí túmọ̀ sí gbogbo ayé amma fanihima fahiya kalimatu network nẹ́ẹ̀tì tó parí ẹ̀ yẹn látara network ni wọ́n ti yọ kí n ti jẹ́ network alẹ́tì tánilẹ̀ sábàkà òun náà ni a ti mọ̀ tó sábàkà ní ìsìn wàhálà dé o tọ́ ọ̀dà atẹ́gùn gbà ọ́n atẹ́gùn tọ́ ìtàkùn ha ìtakùn wàtàmà dámdùlù kalimatẹ́ni fi kalimatin wàhídà lè tusbiya internet so ìgbà tí wọ́n kó kalima méjèèjì yẹn papọ̀ gbólóhùn méjèèjì yẹn tí wọ́n dà papọ̀ ó wá di gbólóhùn kan bí compound word àwọn ń pè ní internet ai asabakatul alamiya tí ń túmọ̀ sí pé ìtakùn gbogbo àgbálá ayé tá a bá padà síbi bọ́ọ̀lù tí mo fi hàn wálẹ̀ kan ẹ rí i pé gbogbo ayé ló so papọ̀ ṣe rí fbi wọ́n mú ọmọ nàìjíríà kan níjọ́ ní tí wọ́n ní ó jalè eleven point two billion dollars ẹnìkan ẹnìkan ló jalè wọn ní us wọ́n gbé níjọ́ ní ṣẹ́rí ibi tó ti link ẹ̀ ibi tẹ́ ti understand ìtàkùn yẹn náà nìyẹn web tá a bá ń ṣàlàyé web tá a sọ pé www world wide web òwò aláǹtakùn tó rọ kiri ká gbogbo ayé ibi tó ti mú ni pé gmail account ẹ̀ tó open ó lórúkọ tó fi open rẹ̀ facebook account ẹ̀ ó líǹkì mọ́ gmail instagram account ó líǹkì mọ́ gmail twitter account ó líǹkì mọ́ fóònù tá ń lò yìí ẹ rí i pé tó bá ti fẹ́ rẹ́gísítà tó bá ra fóònù wọ́n ní pé kó ẹ́ńtà gmail rẹ̀ gbogbo kọ́ọ̀lù tá ń ṣe gbogbo mẹ́sẹ̀gì ń bẹ lọ́dọ̀ àwọn tí wọ́n ní kò sí nǹkan kan tó pamọ́ wọ́n kàn líǹkì gbogbo ẹ̀ papọ̀ náà ni wọ́n ní ẹnìkan yìí náà níjẹ́ gbogbo àwọn orúkọ yìí iṣẹ́ tí íńtánẹ́ẹ̀tì ń ṣe ní aṣábákátù làálàmìyà ìtàkùn tó kó gbogbo ayé jọ ìgbà ọ ní íńtánẹ́ẹ̀tì gan dáyé ẹ page eight ìgbà ọ ní íńtánẹ́ẹ̀tì dáyé wọ́n ní gbogbo ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì tá à ń sọ yìí àwọn bàbá wa tí wọ́n ń bẹ níbí àwọn ti dáyé ṣáájú íńtánẹ́ẹ̀tì ànábì sallallahu alaihi wasallam àwọn kan ń bẹ ṣáájú kánàbì ò tó dé làwọn ti lùgbà àwọn bá já ìlú àwọn kan ń bẹ àwọn lo jàìlíyà wọ́n tún lo ìsìláàmù àwọn mukhadurom àwọn mukhadromun wọ́n lògbà nínú jàìlíyà wọ́n sì tún lògbà nínú ìsìláàmù ṣẹ́rẹ́ àwọn bàbá wa tí wọ́n jòkó yìí àwọn ní àpẹẹrẹ mukhadromun torí pé ńgbà tẹ́mi wo mọ́dámù màání ó ní ẹni tó bá gbé asúrù méjì àrẹ̀pẹ̀ ní mukhadromu kì ṣe ẹni tó gbé ayé ànẹ́bí àti jàìlíyà nìkan àkàrà lọ. so àwọn ti jẹ́ kí íńtánẹ́ẹ̀tì ó tó dé làwọn ti kọ́kọ́ lo ìsẹ̀mí àwọn tún wá bá íńtánẹ́ẹ̀tì so wọ́n wà dígítà wọ́n sì tún wà analog tá a bá bá pè wọ́n àmọ́ wá pè wọ́n ní àwọn analodígítà àfà wọ́n kó méjèèjì papọ̀ àwa kéékèèké yìí ayé íńtánẹ́ẹ̀tì ni wọ́n bí àwa òun ló bá tọ́pọ̀lọpọ̀ òfin nílàákàyè torí pé wọ́n bí wa sáyé fìtínà ayé wàhálà àmọ́ ń táwọn ẹni ìṣáájú ń tí wọ́n ti rí ojú wọ òtó wàlọ́ọ̀hì tí ìbá ṣe íńtánẹ́ẹ̀tì ọ̀gọ̀rọ̀ àwa tẹ́ ń pè láàfáà lónìí àmọ́ kankan íńtánẹ́ẹ̀tì ló sọ̀pọ̀lọpọ̀ dàfà íńtánẹ́ẹ̀tì ló sọ afọ́jújẹ tó lójú méjì bí orin abúlà táyà ni wàásùmà àtikẹ́lì mọ́ ti mọ́ ń bi ìsọ́mọ̀ adití sì dẹ́ntí ń gbọ́rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì òkè orin mútà náà bí so wọ́n ní 1957 ní gbogbo ọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì yìí gan wọ́n pilẹ̀ rẹ̀ 1957 ni wọ́n bẹ̀rẹ̀ íńtánẹ́ẹ̀tì ní àwọn ní kọ̀msìnìyàt níbi àwákìrù rẹ̀ gan ni kì í ṣe ọwọ́ bẹ̀rẹ̀ wọ́n láwọn USSR àwọn akọ́kọ́ bẹ̀rẹ̀ níta pè ní Sputnik so information ẹ̀ wà ń bẹ̀ yẹn ó di 19 USA náà bẹ̀rẹ̀ tí wọ́n pè ní ARPA ní 57 ìgbà tó di 71 aloanet dé ìgbà tó di 80s Minitel àti Teletel dé àwọn France ni wọ́n ń ṣe gbogbo yẹn tọ́ eléyìí ni ìpìlẹ̀ íńtánẹ́ẹ̀tì kí wá ní ti ń jẹ́ social media gan-an rí ṣẹ́ríkẹ́lìmọ̀ social media yẹn torí àsìkò kí n rọ ọmọ gé òun náà ni ètò kan tí wọ́n gbé kalẹ̀ láti jẹ́ kágbà yóò lujára wọn àti láti jẹ́ kí èèyàn méjì tí ń bẹ ní jìnnàjìnnà kí wọ́n ó lè máa bára wọn ṣe láì ríra wọn àti láti jẹ́ káwùjọ owó di bí àwùjọ kan náà báyé ṣe fẹ̀tọ́ yìí náà yóò sì di fílẹ̀jì kan ní àpẹẹrẹ nísìn Kámílù ló mú ipad dání ó ń stream ẹ̀ live ni àwọn èèyàn ń bẹ lórí facebook ẹlòmíì ò tiẹ̀ sí nàìjíríà bá a ti ń sọ yìí wọ́n sì ti wọ́n ń wò lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìsìn náà yóò wá dàbí ìgbà fáwọn náà ń bẹ ń bí pẹ̀lú wa tá a bá ti sọ tẹ́nìsìn ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá tún téèpù gbọ́ a ò lè rántí nǹkan míì ta sọ níbí mọ́ àmọ́ sẹ́rẹ́lẹ̀ tí ń bẹ lórí atẹ́gùn àwòtúnwò ni ó ti wà ń bẹ̀ for life nu àfi tẹ́ni tó ní bá parẹ́ kúrò ń bẹ̀ béèyàn bá sì parẹ́ náà àwọn tí wọ́n ní technology yẹn àwọn ti save ẹ̀ sọ́dọ̀ tiwọn wọ́n lè gbé jáde ńjọ́ míì wàlọ́ọ̀hì wàhálà ń bẹ fún alálìkèyàmà bíláì làwọn a sọ gbogbo ẹ̀ gbogbo ń tà ń kọ yẹn tó bá dá ìkèyàmà á jẹjọ ẹ̀ so n ti ń jẹ́ social media náà nù láti jẹ́ kí n tó ń jẹ́ social torí kálímà social media náà kálímà méjì náà a social ìbáraẹniṣe ọ̀rọ̀ ìtìmọ̀ọ́yà ni kábáraẹniṣe láwùjọ media òun ni avenue tá a fi bára wa ṣe torí plural medium ni medium lẹ́yọ̀kan media ni tó pọ̀ so kí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn àwọn èèyàn tó pọ̀ kí wọ́n máa bára wọn ṣe òun social media ẹ dákun sáà wa ń bára wa ṣe lónìí ni àbá ń bára wa jà social media náà ìgbà olóde gbogbo wàhálà social media yìí torí pé social media náà nípìlẹ̀ ní ìpìlẹ̀ rẹ̀ newspaper magazine kásìwé òun ló bẹ̀rẹ̀ òun ló bẹ̀rẹ̀ media torí pé media méjì ló wà social media àti mass media mass media náà pín sí méjì print media àti electronic media print ni newspaper magazine ìwé electronic ni bíi tẹlifíṣàn radio, nǹkan kan yẹn àwọn electronic àmọ́ social media táwọn sọ yìí òun yàtọ̀ sí mass media ó yàtọ̀ síra wọn ẹnìkan lè sí bí mẹ́wàá láwọn difference tó wà láàrin wọn bọ̀ gbogbo ọ̀rọ̀ tẹlifíṣàn ẹ̀m newspaper yìí náà eighteen thirty three náà ló dé eighteen thirty three yẹn pé ọjọ́ òun ti pẹ́ díẹ̀ rédíò wọ́n ní nǹkan bíi nineteen twenty ní rédíò dé bíi nineteen twenty tẹlifíṣàn bíi nineteen thirty seven sí thirty nine ní tẹlifíṣàn dé ní tẹlifíṣàn táwọn wò lónìí so now látìgbà yẹn àwọn kinní iná làwọn yẹn wá develop over time pé iṣẹ́ wo ni rédíò ń ṣe wọ́n ní tẹ̀yẹ̀ bá ń sọ̀rọ̀ lórí rédíò gbogbo ayé ò mọ̀ gbọ́ ah ok ṣé àwa lè produce technology míì tí ò ní mọ̀ jẹ́ rédíò torí rédíò lè mọ̀ ní bátìrì iná lè mọ̀ sí but tó já sí wípé òun náà mọ̀ ṣe irú iṣẹ́ sí rédíò ń ṣe àbí jù bẹ́ẹ̀ lọ n tó pilẹ̀ social media náà nù tatuwir òun ló bá àwọn rédíò àti tẹlifíṣàn tó social media lónìí development ló bá wọn àwọn social media táwa ń lò lónìí àkọ́kọ́ náà ni facebook facebook tó wá di tọrọ fọ́kálẹ́hun 2004 náà ló dé 2004 wọ́n tó bí facebook lẹ́yìn ìgbà táwa ti dáyé táwa ti sáyé lọ lóyún tó bẹ̀rẹ̀ facebook nílẹ̀ ń bẹ̀ òun ló wá di facebook tó yẹ pé tọ àwa náà rí ipa nínú tàn facebook tó já sí wípé ẹlòmíín ṣe bí ìgbà pé tí ò bá sí facebook kò ní sẹ́mìí ẹ̀mí ń bẹ ṣáájú facebook náà wallahi life was better and sane before the advent of social media ayé wa dáa ó sì tòrò ṣáájú tí social media ó tó dé social media da ayé rú púpọ̀ jẹ̀mọ́ youtube ń bẹ́nu ẹ̀ youtube náà social media lòun náà tẹlifíṣàn lòun gbogbo fídíò tá à ń ṣe yìí nìsín wọ́n lè gbé link ẹ̀ sórí youtube àwọn yóò tún máa wò lọ two thousand and lòun náà dé ní february ìgbà tó di 2006, thousand google rà google ra youtube twitter ńkọ́ àwọn twitterians 2006 lòun náà dé whatsapp àtìyàwó ilé àti baálé ilé tí wọ́n fi ń yanra wọn lálẹ́ lónìí 2009 ló tó dé 2009 lẹ́lẹ́ bíi whatsapp tó ti tú ọ̀pọ̀lọpọ̀ igi lónìí 2009 ló tó dé instagram ńkọ́ táwọn obìnrin ó gbéra wọn sí ẹlòmíì ó sẹnu bí ẹnu pẹ́pẹ́yẹ yóò ti gbé sọ́hùn instagram tá à ń sọ yìí fọ́tò nìkan ni wọ́n ń gbé sórí tòun wọ́n sì mọ yàrá lọ́fẹ̀ẹ́ ẹ wo kẹjẹ mọ́ àti sẹ́rí èbó gbọ́n púpọ̀ èbó nídìí information wa wọ́n fẹ́ kí gbogbo wa ká jọ jòkó nínú pálọ̀ kan náà wọ́n rò pọ́nà wọ́n lè fi information yìí o tá a bá ní kẹ́ ẹ fọ́ọ̀mù ẹlòmíì ò hmm, èmi kọ́ ẹ̀ ní fíìlì fọ́ọ̀mù tá ní ẹ máa sọ̀mí ti fọ́tò yín sí eh, eh, ọ̀dọ̀ àwọn efcc ah, ọlọ́run mọ̀jẹ̀ lè bá rí mi mú èbó wá ní fúnra ara yín lẹ́fọ̀ọ́wọ́ ara yín máa ṣera yín wàláì wọ́n sì dá gbogbo wọn kìíní ilẹ̀ fún wa so fúnra ara rẹ ó sì rọra gbé fọ́tò rẹ pé bí mo ti rí rèé o ńjọ́ tí mo bá dáná tẹ́ ẹ bá ń wá mi ẹ wá gbé mi o ó sì gbé síbẹ̀ lókẹ́sàn ibi tó wà ó sì tún gbé ìlọrin mo wà ó bẹ́ẹ̀ lómi ìbá lè jẹun yóò yà fọ́tò ara pé àwọn bẹ́ẹ̀ bí báyìí táwọn ti ń jẹun lọ́wọ́ ẹni tó bá fẹ́ mú ọ ibi tí ó ti mú ọ ni ẹlòmíì ó ya fọ́tò òun ìyàwó àtàwọn ọmọ lẹ́yìn tẹlifíṣàn rẹ̀ báyìí pé kódà ní tẹlifíṣàn báyìí nílé a báyìí nílé lọ́fẹ̀ẹ́ nífà yóò sì supply information fáwọn olè tí wọ́n wà jalè rẹ̀ ẹlòmíì fẹ́ travel lọ vacation yóò sì kóhun ìyàwó àtàwọn ọmọ ya fọ́tò ara wọn we travelling to Geneva for vacation a lo ọ̀sẹ̀ mẹ́ta ń bẹ̀ ó ti da olè ti mọ̀ pé kò sẹ́nibọ̀dì so fúnra ara wa là ń supply information tí ó kó bá wa google plus òun náà ń bẹ nú ẹ snapchat náà ń bẹ ah, àwọn obìnrin wọn ní eléyìí snapchat yìí ṣe rí nǹkan máa ń ṣe òun ní àwọn fíṣọ lálàsí kan ó lè gbé etí etí musu àbí ti òwòrò sí orí èèyàn yóò wá fún yẹn ní tàbí ti musu so ẹ̀rí táwọn obìnrin wọn kàn fi ya fọ́tò báyìí ẹlòmíràn síbẹ̀ yóò gbé síbẹ̀ kódà nínú àwọn tó lọ mọ́tà àwọn tí wọ́n lọ snapchat ń bẹ nínú wọn tí wọ́n ń ṣe tọ́wáfù lọ́wọ́ báyìí wọ́n sì ń ṣe báyìí wọ́n sì gbé síbẹ̀ WeChat náà ń bẹ nínú wọn mara daoud Skype ń bẹ Skype yẹn fídíò lòun ó dẹ̀ tún ní chat náà àǹfààní tiẹ̀ ní pé báwọn stars wá ṣe wáyé àkàràmọ́kùnrin lọ tí tv station kan bá fẹ́ ṣe interview fún yín tí wọn ò nídìí pé kẹ́ travel wá ẹ kàn login sórí skype yín ni wọ́n dẹ̀ connect yín ẹ sì máa bá wọn sọ̀rọ̀ through skype àwọn oníròyìn máa ń lò àwọn tẹlifíṣàn máa ń lò so wọ́n máa ń lo skype yẹn imo òun náà ní fídíò whatsapp náà ti ní fídíò lónìí so imo náà ń bẹ to go ọ̀gọ̀rọ̀ àwọn under eighteen wọn ò mọ to go àwa la lo to go ayé to go kò sí whatsapp ńgbà náà to go ni bí aláìníṣẹ́ ẹ̀bọ̀ tùgó ti tùgó lónìí ó ti di ràlẹ̀rálẹ̀ tọ́ kí wá ní ìdájọ́ lílo internet àti social media jẹ̀mọ́ nígbàtà ti mọ àwọn tá ń lò kí ni ìdájọ́ rẹ̀ ṣe rí ìpìlẹ̀ gbogbo tó bá jẹ́ àwọn nǹkan lò tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ìpìlẹ̀ rẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọba òun náà ní pé a lè máa lò al-aslufil asiyai al-ibaha so ìbáhàtùlàsílẹ̀ àyẹ̀wà pé ẹ̀tọ́ ni ká máa lò wọ́n ẹ̀tọ́ ni ká máa lò wọ́n ntí ó aláàlí ni ká máa lò wọ́n ntí ó wàá sọ wọ́n di èèwọ̀ òun náà ni kí ni kálukú ń lò wọ́n fún àbí kí ni aglabu kí ni kí ni tó gọ́ọ̀rọ̀ àbí tó gbajúmọ̀ fáwọn èèyàn ń lò fún pé pé ńgbà míì tó bá já sí pé aburú ló bá ju dáadáa lọ yóò máa já pé kí mùsùlùmí ó ní mọ́kífù alhafir kó sọ́ra kó níbi irú àwọn kaba yẹn kó sọ́ra so tábà wo social media tá ń lò lónìí èyí tí ò sí irọ́ ń bẹ̀ jẹ̀ mọ́ àwa tá ń lo ìlà ń sọ̀rọ̀ yìí o next page fiha isimun kebirun wama na fi ulinas. ẹ̀ṣẹ̀ ńlá ń bẹ ń bẹ fẹ́ni tó bá ní ìgbàgbọ́ tó sì fẹ́ sọ̀rọ̀ ẹ̀ kúrò níbi ìyà ọlọ́run ọba àmọ́ bẹ́ṣẹ̀ ńlá ṣe ń bẹ ń bẹ yẹn àǹfààní náà ń bẹ ń bẹ o so àti ẹ̀ṣẹ̀ àtàǹfààní rẹ̀ èwo ló wá jura wọn lọ yóò máa bẹ lábẹ́ ibi tí kálukú wa bá fọ́ọ̀lù sí ẹlòmíì ń bẹ ọ̀dọ̀ àwọn ẹlẹ́sẹ̀ lòún fọ́ọ̀lù sí jù so ẹsẹ̀ tí ó máa bá ń bẹ̀ yóò ju oríire tí ó ṣe bẹ̀ lọ fúnra ẹni bẹ́ẹ̀ á sọ fún pé kó jìnà sí i. àmọ́ fẹ́ni tó bá dá sí pé ibi abala tó ń wà dáadáa social media ló bá ju aburú rẹ̀ lọ a sọ fún rontọ̀ wípé gbìyànjú àti límìtì ara rẹ mọ́bi tí oore wà kó o sì gbìyànjú àti jìnà sí gbogbo ibi táburú bá wà jàmọ́ ẹ̀jẹ̀ lékin nìkan sí wa gbogbo ẹni tí bá ń lo gmail lónìí àkọ́kọ́ pé tó bá sí gmail rẹ yóò máa fíláàṣì ọmọ obìnrin tó wà ní háàfù òhò yóò máa tanná sí báyìí ní gmail lásán tí ò ní kankan ṣe pẹ̀lú pé youtube àbí nǹkan o ẹ sì máa rí òhò ọmọbìnrin béèyàn bá sí youtube lásán yóò kọ́kọ́ gbé àwọn advert kan wá fún few seconds omi ń bẹ́nu wọn òhò ọmọlúwàbí èèyàn lẹ́mọ̀ wò kó tó di pé ní ìkápẹ́ àti skip bóyá ẹ fẹ́ wo fídíò lecture video àwọn prof wa professor aláró lápẹ̀rẹ̀ lórí youtube bẹ́ẹ̀ bá ti kílìkì ẹ̀ báyìí google ni ló ṣe èèyàn automatically àwọn tó gbé síbẹ̀ fún àwọn òmò kankan nípa rẹ̀ yóò kọ́kọ́ gbé advert lálàsí kan wá báyìí ẹ kọ́kọ́ wò yun fún bíi ten seconds ẹ kò sí tẹ́ni ṣe àfi kẹ́ẹ̀díjú bẹ́ẹ̀ bá tún wá ń wo fídíò òun lọ wọ́n tún máa wá gbé wá láwọn ìṣẹ́jú kọ̀ọ̀kan pé ẹ tún wo orí ibùta fẹ́ kẹ́ ṣiṣẹ́ ẹ̀ so ló fà tó ẹ pé àwọn olùmọ̀ nínú ẹ̀sìn tí wọ́n sọ nípa ẹ̀ ní wọ́n ní wà amma min haithul hukmi shari'i fi tasjili fi mawaki tawasul lijtimai níbi pé kí ni ìdájọ́ sẹ̀ríyà lórí ìmọ̀ lo àwọn social media platforms yìí lápẹẹrẹ bíi facebook wà twitter wà gẹ̀rìhìmá fa innahu ya'tamidu ala muradi dakhili ilayhi ntí ó máa jẹ́ ntàgbédájọ́ ẹ̀ lé lórí òun náà ni kílà níyẹn ẹni tó ń wọ irú àwọn àyè yìí kílà níyẹn rẹ tó fi ń wọ facebook àníyàn o ló fi ń wọ twitter àníyàn o ló fi ń ṣe gmail àníyàn o ló fi ń ṣe youtube àníyàn rẹ náà ni ó máa jẹ́ ìdájọ́ lórí n tó ń ṣe. fàyínkànnà min áàdìlẹ̀ ìlmi wa tullabihi tó bá já sí pé àwọn àfáà ni bí àwọn asatiza wa àwọn àwọn doctors àwọn professors wa tó já sí pé níta mọ̀ọ́mọ̀ náà ni pé ìmọ̀ ni wọ́n ń fọ́nká láwùjọ mùsùlùmí àbí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọn ẹlòmíì náà mọ̀ pé rẹ̀ ní tọ́líbù lẹ́rìndínlẹ́mì bẹ́ẹ̀ sì ni kì í tọ́líbù lẹ́rìndínlẹ́mì tọ́líbù fìtínà ni. so àbá àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọn ni wọ́n bá ń lorú àwọn social media wọ̀nyí àbí wàlúmọ̀jùmọ̀ àti dàwíyà àbí àwọn groups àwọn ìjọ ìjọ tó yẹ pé ọ̀rọ̀ dáwà ni tí àwọn gbé lọ́wọ́ bíi azabayanu the nurse àbáwọn míì so àwọn náà wá ní facebook page pé this is facebook page azabayanu the nurse so tó yẹ pé gbogbo àwọn lectures tí wọ́n ń ṣe wọ́n ò mọ̀ gbé sórí ẹ̀ bá ní wọ́n ní fọwọ́ jẹ́ izon tọ́ yìbọn n tó dáa ní o n tó sì tọ́ ní o lima yumkinuhum takdimuhu min manafin linnas torí pé ìmọ̀ lọ social media yìí yóò máa jẹ́ kí wọ́n lè ṣe àǹfààní fún àwọn èèyàn wà á máa ma ní yẹ́dì kúlù lílí fasad àmọ́ gbogbo ẹni tó ẹ́pá níyàn tiẹ̀ ni pé kí n lọ da ìròrí àwọn èèyàn rú báwo la ṣe bú pòfẹsọ lágbájá lónìí báwo la ṣe jẹ dọkítọ lágbájá ń jẹkújẹ tẹ sọ àwọn àfáà di cream cracker tẹ ń jẹ wọn tẹ ń lálàsẹ wọn wọn sì tún mọ sọ lẹnu pé mo lálàsẹ rẹ ẹlòmíì ò sọ àlìkìyàmọ rẹ a mo lálàsẹ àfàwọn tó ń tí wọn bá kí láyé ti ẹnu kọ́ ọmọ ṣe tàtàbùn àwòrán àti nurse níbo làwọn yẹn ti ṣe àṣìṣe kọ́ ọmọ lè bá lálàsẹ wọn wọn ní irú ẹni bẹ́ẹ̀ kò ní jẹun tó tọ́ fún o aola tukman alehil fitna abẹ́ni tó já sí wípé ìmánì rẹ̀ ò lágbára tó kó máa ṣerú àwọn nǹkan báwọn fìtínà yóò kó rẹ̀ sínú fìtínà ni ìrìkúri ni ó máa rí òun náà ni irọ́ àpẹẹrẹ ọlọ́run bá ṣe ìfẹ́ àwọn kèfèrí lóbìnrin lẹ́tọ̀ọ́ fún wa nínú àwọn alul kitab ó ṣe ni láàánú ẹ wo àwọn àfáà wa tí wọ́n jòkó yìí ẹ lè fẹ́ rí ẹnìkan nínú wọn tí ó wà pé obìnrin tó wò ń fẹ́ nìṣín o Veronica àbí Christina ni ẹ wà ara wọn tí wọn ò mọ nǹkan kan nú ẹ̀sìn tí wọn ò mọ kíbúlà ibi tí tẹ́bá pẹ́ lómi pé dákun ibo ni kíbúlà wà nísìn dákun kan sọ ibi tí kíbúlà wà tí ò mọ ibi tí kíbúlà Islam wà àwọn ni wọ́n sì bẹ́ mọ fẹ́ àwọn kẹfìrí níyàwó kí wàá ní ti ń ṣẹlẹ̀ sí wọn fatilka buyutuhum hawiya ẹ wo bílẹ̀ wọn ṣe rí lónìí ẹ lọ wo ọ̀gọ̀rọ̀ wọn àwọn ọmọ wọn ti di kẹfìrí wọ́n sì ń donate àwọn àlùmọ̀ ànẹ́bì fún fún àwọn kẹfìrí lọ́fẹ̀ẹ́ nífà so irú ẹni tó bá já sí pé dọ̀ọ́rìnfò èèyàn ni ọ̀lẹ́ ni ìmánìrì ò lágbára àbí nǹkan ò tiẹ̀ tí yé ó ṣe bẹ̀rẹ̀ sí ní kọ́ dùrúsílà wà níyà ni irú ẹni bẹ́ẹ̀ wọ̀nsìláàkù sáàlùn ìrìsínú kòtò rẹ̀ ó sì rọrùn kò nídìí kẹ́ fàáyà fún láti fi kọ̀nfúsì rẹ̀ làákàyè lásán lẹ́kàn lò fún fíkra burúkú ni tóun gbà tẹ́ lálàsí rẹ̀ tó fi di ẹni àánú وخصوصا من الشباب والشابات especially àwọn ọ̀dọ́ kéékèèké lọ́kùnrin àti lóbìnrin fa iná ula yajuzu lahu dukhuluhu irú ẹni bẹ́ẹ̀ kò tọ́ fún kó wá di wípé ó fi lé kéwú lẹ̀ social media lókù tí ó máa lé kí kí lásọ fúnra ń tọ̀hún máa lọ lé kéwú máa lọ gbọ́ wá sí àlàkọ́ọ̀tù pẹ̀lú ẹ̀tàlákì ni tí wọ́n bùkátà kìí ṣe lórí íńtánẹ́ẹ̀tì káfọ́ ó jòkó síwájú báyìí kó o mọ gba àbí kákan áàdì rẹ máwọn whatsapp group wọn àbí ti dẹ̀lílù ṣẹ́rìn tó bá ti lọ́sẹ̀ẹ̀sẹ̀ kọ́ ọmọ gbọ́ wá sí tí wọ́n bùkátà nù irú ohun tọ̀hún á kọ́kọ́ fi wá sí panel bíi fún bí ọdún mẹ́wàá ná ká tó wá sí facebook fún un. the next page. Now, kí wá ni àwọn àǹfààní tá ó máa rí látara ìmọ̀ lo social media kí làwọn àǹfààní àkọ́kọ́ seeking knowledge made easier ìwá ìmọ̀ lónìí kò sí tó mú ìrọ̀rùn bá tó tó social media àti internet ah, ó ti rọrùn ṣe rí àwọn tíra tó ẹ páwọn bàbá wa yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ búùkù fún ní Saudi àbí Cairo ni tómi ó lo ọdún kan kó tó dé tẹ́lómi ó mọ̀ tó ẹgbẹ́ ẹ̀dákùtà ní bẹ ní mọ́kà kó bá ń kó tíra wálé òun lónìí àwọn ọmọ wọn tá a jòkó yìí ọ̀fẹ́ là ń download lórí social media Eh, lórí íńtánẹ́ẹ̀tì ń sọ àwọn sáìtì àti mọ̀rí tíra fún wa lọ́fẹ̀ẹ́ nìsín lámọ̀rí mọ́sálà tí wọ́n bi àwọn bàbá wa yìí táwọn ó ṣẹ̀ṣẹ̀ pé ó da ẹja kan ẹjẹ́ ń lọ wo tíra ẹ̀dàkùn wà pé ìnímùjálá ìtí ọ̀rọ̀ ń wà nú ẹ̀ tí wọ́n mọ̀ pé fóònù táwọn bá ti tẹ́fẹ̀ sórí gọ́gù ní ìsìn báyìí yóò gbé wa ni gbogbo táwọn afá sọ láwọn kà fún wọn pé eh, ibnu jarudu sọ pé sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn mọ̀rí ń tiwa so ó jẹ́ kí ìmọ̀ ó rọrùn láti wá lábàláwo àwọn online course training ń bẹ online course training téyìn ó tún gba certificate lórí ẹ̀ online course training ọmọ ayáwa kan bẹ lóbìnrin nígbà kan tí ń kó àwọn sísítà ní báwo láti dáná tá à ní lo àwọn seasoning tá à ní máa lo maggi nǹkan tá à máa lo àwọn spices àwọn natural spices wọ́n sì ń tàtà rẹ̀ pawó ẹ máa gba training ọ̀kan náà àwọn àfáà wa dr aláwíyé mo ti gbàgbé kan nísìnyí wọ́n kọ àwọn ìwé nípa báwo lèyìn ó ṣe kọ́ elementary arabic tẹ́yìn bá lọ sí youtube tẹ́yìn kan táìpù aláwíyé àwọn ó dúró báyìí ní níwájú board tí wọ́n mọ̀ kọ́ àwọn èèyàn báwo ni ẹ ṣe máa mú kálímà kan tẹ́ máa sọ di kálímà míì àfọ̀hánlù àsìmọ́hùn kankan tó ń kọ́ àwọn èèyàn so èyí ó tàtàrà bẹ̀ kẹ́kọ̀ọ́ lónìí tí ò ní dààmú tí ò ní kúrò nílé rẹ̀ certificate based knowledge ń bẹ tẹ́yìn ó rí látara social media àti íńtánẹ́ẹ̀tì lónìí lápẹẹrẹ dr abu amina bilal phillips awalu man asasa islamic online university tó gba first degree tó gba master ń bẹ lónìí tí wọ́n sì gbà láwọn àyè kọ̀ọ̀kan lágbàlá ayé ilé náà ló jòkó rẹ̀ sí ó sì connect mọ́ internet wọ́n mọ̀ kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n mọ̀ gba àwọn modules àwọn tíra ẹ̀kọ́ yẹn ó dẹ̀ gba certificate at the end of the day ọ̀pọ̀lọpọ̀ àwọn workshop míì náà bẹ́ẹ̀ pé online ni wọ́n ń ṣe wọn ò ti mọ ní káwọn yóò travel wá mọ́ online workshop ó sì gba certificate of attendance látàrí youtube videos ń bẹ tí ẹ tún mọ rí àwọn ẹ̀kọ́ ọ̀kan náà àwọn àfáwà abu nasir abdulrauf lọ́sọ̀gbọ̀ hafizahullahu ta'ala níjọ́ ni wọ́n release àwọn videos wọn nípa báwo lànẹ́bì ṣe kírun sífàtúsù láti nẹ̀bí wọ́n practicalize ẹ̀ e. àwọn fídíò yẹn ń bẹ nísìn tí ẹlẹ́ máa wò kò nídìí pé kẹ́ẹ̀ṣẹ̀ṣẹ̀ máa dààmú máa lọ béèrè lọ́wọ́ àfàmọ́ wọ́n ṣàlàyé ẹ̀ láti bẹ̀rẹ̀ dópin wọ́n dẹ̀ ṣe ní practical tó gbogbo àwọn àǹfààní ń bẹ fún ẹni tó bá wù láti kọ́ ẹ̀kọ́ tó bá láni àti kẹ́kọ̀ọ́ o àwọn whatsapp audio sí ń bẹ èmi ń bẹ láwọn mọ̀jùmọ́ àtò tó pọ̀ lápẹẹrẹ mo wà eh, níbi mọ̀jùmọ́ àwọn ah, professor aláró tó yẹ pé groups gbogbo àwọn lecture wọn tí wọ́n ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ kódà ń jọ́ tí wọn ò bá ní ṣe lecture èmi èé kúrò lé mi tí ń fi mọ̀ pé wọn ò ní lọ lónìí so wọ́n wọ́n wọ́n rìkọ́ọ̀dù ẹ̀ wọ́n dẹ̀ sẹ́ǹdì ẹ̀ àwọn groups báyìí wá pọ̀ tó yẹ pé gbogbo àwọn lecture beneficial lectures wọ́n máa send yẹ̀ síbẹ̀ tá a máa rí download tá a máa gbọ́ tọ́pọ̀lọpọ̀ wà yìí náà tá a di ọmọ akẹ́kọ̀ọ́ o ò lè gbọ́ lecture dàfà o mọ́tara rẹ o o ò lè gbọ́ lecture di àfà káwọn ní àfà lèmi náà ẹ dákun bóò lẹ ti dàfà èmi máa gbọ́ lecture àwọn àfà ni o ò lè dàfà àwọn àfà náà ò gbọ́ lecture dàfà ọ̀ súnmọ́ àwọn àfọ ọ̀kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ni so láti máa gbọ́ àwọn lectures yẹn èyàn ó di ọmọ kéwú fáwọn àfáà ó tí ní ìkápá àti máa dáhùn àwọn mọ̀sá ìlú kọ́ ọmọ ṣe fátiwá wọ́n bá ti bí ọ́ léèrè nǹkan kan ẹ dákun ń bi àwọn àwọn àfáà sheikh abdulwahab ajiya hafizahullahu ta'ala èmi máa ń pè wọn lọ́pọ̀lọpọ̀ ọgbà lórí àwọn mọ̀sá ìlú púpọ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ a ò tiẹ̀ ní ùsùlùbù bọ́ọ̀ láti bá àwọn àfáà lò ẹlòmí ọkàn pé àfáà ní sàárà lékún sàárà sàárà ẹ̀dá kún mo fẹ́ bèèrè question ní ìwà ọgọ̀ nìyún ọgọ̀ púpọ̀ ṣé wọ́n mọ ntàfà ń ṣe lọ́wọ́ gbogbo wọn ti ká ọ lára tó o ṣe consider ntàfà náà ń ṣe bóyá ìyàwó àfáà ń fáfà ń wà láàlọ́ wọ́n ṣe ìyẹnjú ọ̀rọ̀ ni wọ́n yẹnjú kankan nulẹ̀ tẹ́mi bá ti pe sheikh eh, àdíyà ń sọ pé àkàràmọ̀kùn mo lọ ẹ̀dá kun mo fẹ́ bèèrè nǹkan kan mo wá pè kalẹ̀ pé gbà wo ni mo lè pè yín padà wàlọ́ọ̀hì bí n ṣe máa ṣe pẹ̀lú wọn nìyẹn bẹ́ẹ̀ mi sì ṣe kàkún kó yẹ ká ṣe máa ṣe pẹ̀lú àwọn àfáà wa nìyẹn ìwọ wọn kéwù náà so ọ wàá gbàdúrà ọ̀dà tó bá dìgbà báyìí nígbà míì ń bẹ tí wọ́n wà ní kíláàsì láti pè wọ́n a ah, ọ̀dà mo wà ní kíláàsì bá ṣe tán wàlọ́ọ̀hì fúnra wọn wọ́n sì kọ́kọ́ pè padà fúnra wọn ni wọ́n pè padà so gbogbo lectures tá à ń gbọ́ lọ́dọ̀ àwọn àwọn àfa wa yóò sọ wá dọmọ kéwù ni kò lè sọ wá dà fa o ẹ má jà tanra wa ẹlẹ́ẹ̀kejì náà àǹfààní tí social media ní àti internet. ẹ àwọn kan tó wá ń bẹ tí wọ́n ní wípé kódà àwọn tún ní líìsì àwọn àfa súnà nàìjíríà tẹ́ ẹ lè pè so àwọn tí wọ́n wọ́n wà pé ẹ sẹ́rẹ́ tí ò bá sí lórí líìsì yìí o àwọn ti àwọn òsúnù ó ní ọ̀rọ̀ tásọ̀ dára lítẹ̀dìrísì àfábìlẹ̀tì kúlù muharisin à ń bọ̀ lórí ẹ̀. ẹlẹ́ẹ̀kejì easy access to beneficial books and materials mo ti sọ lẹ́ẹ̀kan íńtánẹ́ẹ̀tì jẹ́ ká ní ìfàní àti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra lónìí àtàwọn material mímọ́ láì ní dára wa láàmú láàmú dánlódù tíra láàmú rí àwọn kíni táwọn olùmọ̀ so ẹlòmíì copy and paste náà ní ṣe lórí social media ló fi sọ̀rọ̀ ẹ̀ di ọ̀kànrànfà ẹlòmíì sọ̀rọ̀ ẹ̀ di kànrànjẹ́gbọ́n lórí copy and paste ẹlẹ́kẹta academic research fáwọn àtàǹbẹ̀lákadá ó rọrùn lónìí kò nídìí pé à ń rí hard copy ìwé mọ́ èyí tó wà lórí nẹ́ẹ̀tì un òun náà la ṣe research lónìí téèyàn bá fẹ́ pọ̀ kankan pépà kan ní academic ní ìsìn mọ́dàrẹ́ láàmú lọ library kankan tó bá ti jòkó tó ti táìpù ẹ̀ àwọn related topics ní ó gbé wá ó sì mọ rí èyí tó bá fẹ́ lò bẹ́ẹ̀. quicker access to information àti spread information lónìí láwùjọ tá a wà yìí kò nira mọ́ kìí ṣe pàṣẹ mọ́ kọ lẹ́tà òun ló sì ṣokùnfà pọ̀pọ̀lọpọ̀ wa náà àgbé èbó gidi mọ́ tẹ́ ẹ bá rí lẹ́tà táwọn bàbá wa tí wọn ò lọ yunifásitì kọ á èbó tó tó tó sáùndì gidi tó jòkó dáa ọ̀pọ̀lọpọ̀ lónìí ẹ̀mí kò tiẹ̀ mọ̀ pé bìkọ́ sí mọ́ cos cos lẹ́lẹ̀mí nǹkan kódà àwọn ọmọ skul àwọn ọmọ ẹ̀mí tí nǹkan wọn ń kọ nínú ẹ̀gzámù níbi tó ti máradé àwọn ọmọ yunifásitì ṣe ni ní dgns sọ́njò ní pé àwọn kọ́pà ń bẹ tí wọn ò lè fi dí ìgò kọ́ ó bóò ló ti parí yunifásitì social media ń bẹnu tó kó bá wa ọ̀pọ̀lọpọ̀ lọ láìpẹ́ lọ sí rìsáàtì mọ́ íńtánẹ́ẹ̀tì ni bẹ́ẹ̀ bá fún sẹ́ẹ̀tì ní mo fún àwọn mílíọ̀sẹ̀ mẹ́tì níjọ ọmọ hundred level pé kí wọ́n iss one eh, okay iss two oh one the umayyad period of islam ni pé kí wọ́n sọ̀rọ̀ nípa aáwọ̀ tí ń bẹ láàrin ali rọ̀dẹ́lá ọ̀tàlá anhu àti muawiya bọ́nà abi sufiyan ọlọ́run kó bá wa ṣe àlékún ìfẹ́ fáwọn sàábẹ́ àníṣe ọ̀sẹ̀lẹ̀ wọ́n kàn lọ sórí ṣíà wẹ́bsáìtì báyìí wọ́n lè kọ́pì rẹ̀ wá ni wọ́n lálàṣe muawiya tó ẹ pé a'udhu billahi minash shaitani rajim ọjọ́ Allah ta'ala anhu sọkọ́lọ́ wọn ṣàánú wa ó ti sọ̀kọ́lọ́pọ̀ dọ́lẹ́ kò sí rìsáàtì mọ́ copy and paste àti plagiarism ló kù lónìí ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún so quick access to information yẹn kódà lórí social media lónìí tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ ń bì ní sí pé wọ́n ń jà níbi báyìí o gbogbo ẹ̀yin tí ẹ bá ń travel ẹ má gbàbẹ o lẹ́sẹ̀kẹsẹ̀ láti ti mọ fún information ká ara àǹfààní tó nínú ilé ń e, e, jó olè ń já o wọ́n ṣe wá sí ibi báyìí o ló social media láti sọ pé wọ́n fẹ́ ṣe wá sí ibi báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn yóò sì mọ rí i kódà ó dọ̀pù mọ́tò ẹlẹ́ẹ̀karùn-ún fertile ground for downward activities mélòó ni gbogbo àwọn àtàjò kò ń bì nísìn tá bá fẹ́ ṣe dáhùn lórí social media tá bá mẹ́kì post ẹyọ kan láwọn míì nínú wa tí wọ́n ní followership tó pọ̀ gan iye èèyàn tí ó rí kà kódà àwọn èèyàn tí wọ́n kà torí gbogbo ẹ̀ tó bá ka post náà kọ́ ni ó láìkì gbogbo ẹ̀ tó bá láìkì náà kọ́ ni ó kọ̀mẹ́ǹtì kọ́mẹ́ǹtì tí àwọn ẹlòmíì ò ṣe lásán ju gbogbo àtàjù kó ń bì lọ so ó ní greater reach ju wá sí ojúkorojú báyìí lọ ló fà tó ẹ pa olùmọ̀ mí ń bẹ lórí social media tí wọ́n ń ṣe wá sí fún àwọn èèyàn àmọ́ tó lé àwọn àfa àwọnú àwọn máa sọ òun náà ní sáà àtòrúkù máa kún mẹ́ngẹ́rì wírídìn ìyún náà bẹnu tí ò jẹ́ káwọn àwọn olùmọ̀wá ká ọ́n ló social media lónìí pé páwọn aláìní làákàyè ló pọ̀ jù ń bẹ̀ wọ́n kàn máa mú àfa àbùnù. mọ́n ẹlẹ́kẹfà business promotion ọmọ yàrá kan bẹ ní ìbàdàn àròsídà akóredé nú àwọn tí wọ́n ń ṣe business lórí social media ni wọ́n pè ní kim ń tajà tí ẹ lọ ti ẹ ní òun ọ̀rán gbogbo ta ní bẹ́ ń sàlàfíà ta ní òsín sàlàfíà ẹ́ ọmọ ya kan náà tún bẹ abletif àbí nẹ́nẹ̀mù bọ́ksà lòun tà àti bẹ́ṣíìtì ń ta tí ẹ lọ ní bọ́ba ara bọ́ksà bọ́ra bẹ́ṣíìtì ajánẹ́sì wa bàtà ní ń kódà bàtà tí mo wọ̀ yìí òun ló ṣe òun ló ṣe bàtà yìí lọ́ọ̀yà ni àfáàsì ni ìsìn ta bàtà ìsìn gbowó rẹ̀ so èébú tẹ́lómi máa bú kiri ń ṣe rẹ̀ ní owó ń bẹ́ńbẹ́ grandma mi máa ń sọ pé èwo dẹ̀là tí o làǹgbà máa dẹ̀ à ìgbẹ́nuwó wà ọ̀lẹ́ òníri léde núpé èwo dẹ̀là tí o làǹgbà máa dẹ̀ à ṣebí lẹ́ni ilẹ̀ ló gìn kalẹ̀ ẹnìkan ní roko yìí ìwọ́ wá fi tẹ̀lẹ̀ okun òsìn kankan àfi kó máa mú àwọn àfáàbù lórí Facebook àwọn èèyàn sì ń pawó wọn ó halal so business náà ń bẹnu sí internet àti social media jẹ́ ká mọ̀ rí ṣe information of muslim character ìyẹn ó dependent tẹ́yìn bá ń tẹ̀lé èyí mọ̀ rí àwọn ọ̀rọ̀ míì tí ó tún ìwà yẹn ṣe àti àkídà rẹ̀ promotion or defence of the image of islam and the muslims torí pé àwọn kèfèrí ń bẹ lórí social media àti internet tí wọ́n attack islam àtàwọn mùsùlùmí so social media fún wa ní ìfàní àti máa dá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ yìí padà sí wọn lẹ́nu àmọ̀ ṣe mùdáfà anil islam wa an àrọ́dìl muslimin a máa ṣe mùdáfà fún islam a máa defend islam iyì àwọn ọmọ ya mùsùlùmí tó wọn fẹ́ bàjẹ́ a ó mọ rárá kò rí bẹ́ẹ̀ so social media fún ọ lọ́pọ̀tunity yẹn tó yẹ pé tẹlifíṣàn ò fún wa lápẹẹrẹ ìgbà tẹ́nìkan bẹ̀rẹ̀ ramadan program tó yẹ pé tiẹ̀ ni pé sàábẹ̀ o mo fẹ́ bú lónìí iṣẹ́ iṣẹ́ tó ń gbà láti bí ọdún mẹ́rin nu ó sì lóun ṣe wá sí náà ni sàábẹ̀ o láàbù lónìí ó bú àbú rírà ó bú muawiya ó bú anas bùnú kò sẹ́ni ò tí ì bú tán ó ti bú ànábì gan-an torí pé ntánẹ́bì ṣètò lánẹ́bì ò ṣe ntánẹ́bì sọ̀tò lánẹ́bì ò sọ ó ti bú ànẹ́bì náà nù so kò sẹ́ni tí ò tí ì bú tán ìbẹ lórí social media àwọn kọ̀ọ̀kan nù wa ó fún wa ní ìfàní pé bẹ́ẹ̀ ni wo bá tó tẹlifíṣàn ẹni wá tó ń tó ti tẹlifíṣàn lọ à ń dá a padà fún un so náà àǹfààní tá a rí bẹ́ẹ̀ nù mass interaction èèyàn ò rí ọgbọ̀rọ̀ àwọn èèyàn máa bá ṣe employment àmọye tó ti rí sẹ́lẹ̀ social media admission kódà admission gan torí pé bẹ́ẹ̀ láti pé wọ́n ṣe advert níbì kan ta ni ń wáṣẹ́ o àbí ta ni ń wá admission o téyìn ó sì rí látara rẹ̀ rallying the people for a common cause tá a bá fẹ́ káwọn èèyàn papọ̀ nípa ọmọ ìyá wa kan bẹ́ẹ̀ dákun wọ́n lé kúrò nílé ni o ó ṣe ẹ̀dín mùsùlùmí ni o ẹ̀dá dáwó fún ni o ń bẹ lọ hospital o ń bẹ lọ́gbẹ́ wọn o ẹ̀dá gbẹ̀kànga fún ibi tí wọ́n ti lómi o ẹ̀dá ṣe báyìí o à ń rí social media á lò fi kó àwọn èèyàn jọ fún iṣẹ́ olóore àwọn kan bẹ UCIF àbí UCIF Umar Care for Inmate Foundation iṣẹ́ táwọn ṣe pé prison kọ̀ọ̀kan ti ń bẹ ní Nàìjíríà ń bí làwọn ń gbìyànjú àti gba owó lọ́wọ́ àwọn èèyàn ní sádàkà wọ́n ó sì lọ fi ra nǹkan fáwọn ẹlẹ́wọ̀n tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n sì kódà èmi gan lọ níbi ẹ̀mí ìlú kan iṣẹ́ táwọn ṣe nu wọ́n sì ní accountability àti credibility púpọ̀ gbogbo tán bá gbà iye báyìí la gbà o nǹkan báyìí lára wọ́n ya fọ́tò gbogbo tí wọ́n rà àti bí wọ́n ṣe deliver rẹ̀ kọ́lọ́wọ́n bá kó mọ́ṣà bá san wọ́n ní ẹ̀san olóore àwọn kọ̀ọ̀kan náà ń bẹ bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe iṣẹ́ olóore báyìí building strong relations with virtual friends ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín bẹ tó ẹ pé tí n bá pàdé wọn for the first time pé ah ìwọ ni èmi ni ah Dubai náà lọ so social media jẹ́ ká mara wa ká sì mọ bára wa ṣe dáadáa mo ti tàtà rẹ lòmíì rí oore tí ìyìn lè rí tí ìbá sí ń bẹ̀ àti tó ẹkọ́ lọ́ọ́ bá kádẹ̀ lọ́nà míì torí pé mo ti travel rí tọpọ́tọ̀ lẹ́nu tó sanwó flight mi òun sì kọ́ ní ń wá lọ ó kàn gbọ́ pé mò ń travel ẹ ń lọ bí báyìí bẹ́ẹ̀ ni àwòdà ẹ dákun àwa náà fẹ́ dá sí tọ́lọ́run ba eighty thousand naira ní ẹ fi wọ flight lọ tó wà ń fúru àwọn tí mo travel lọ ṣe wá sí gbogbo fún mi lówó flight lẹ́nu tó sì fún mi social media yàrá sì mọ́ra owó mọ́tò wọn fún mi wọ́n sì fún mi lówó flight so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú oore téyìn ó rí kódà ẹ̀mọ ẹlòmíì tó accommodate wa ajábìlẹ̀ tìfù níta travel lọ fún wàásù ẹ dákun òun fẹ́ kẹ́ ẹ dé sọ́dọ̀ mi ó sì fi wá sílé tó dáa fún wa lóúnjẹ tó dáa òun kọ́ sì la lọ jíṣẹ́ ọlọ́run fún ọ̀tọ̀ níbi táwa lọ sọkọ́ lọ́mọ kọ́mọ́sí àbá san ní ẹ̀sùn olóore náà àǹfààní ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ exposure to the global world ọ̀pọ̀lọpọ̀ ń tó jẹ́kẹ́ lómi ò mọ wíwó tòwóró láyè tó jòkó sí tí ò jáde ni pé ojú rò tó ayé fi kẹ́kọ̀ọ́ òjú wìdíìnì yàrá bàbá rẹ̀ lọ sòkòjú ó mọ̀ pé kó bàbá ẹlòmíì tóbi ẹ̀ téèyàn ò bá ti jáde kúrò lábẹ́ àkàtà bàbá rẹ̀ kò lè mọ̀ pé bàbá ẹlòmíì lọ́gbà tó fẹ̀ tó sì kún kẹ́kẹ́ pẹ̀lú nǹkan àǹfààní so social media jẹ́ kójú wọ́n expose sáyé so ọ̀pọ̀lọpọ̀ ń tá àròpá àmọ́ lọ́wọ́ ẹ̀ pé nǹkan mẹ́ta mọ́ sọ fún student mi you learn you unlearn and you relearn nǹkan mẹ́ta wọn ni ọmọ akẹ́kọ̀ọ́ nǹkan míì tó ti mọ̀ tẹ́lẹ̀ tí ò bá mọ́ ní àjọ àwọn olùmọ̀mú ọ yọkùn nínú ọpọlọ rẹ ọ dìlítẹ ó fọmátì làákàyè rẹ ó tún wá kọ́ ń tó dà àìmọye lomi tó yẹ pé látara pa nǹkan nǹkan míì yóò sì jẹ́wọ́ pé àfa wà láyìn mọ́ sí nǹkan báyìí àmọ́ pé ẹ ti sọ̀hún ìní síbẹ̀ mọ́ wàláhì mo kọ́ nǹkan kan nípa the shirik of istigatha and the shenanigans of the niyasi worshippers ọ̀pọ̀lọpọ̀ lomi ló wá bá mi wọn ò mọ̀ pé istigatha tá à ń ṣe táwọn máa fi eh, eh, ẹ tí wọ́n máa fa àwọn ṣéwù nǹkan kan kò mọ̀ pé kò da ẹ ya Rasulullah khudbi yadi nǹkan kan muriji táwọn sákì bí abúlẹ̀tì fún un wọ́n kùn bí àwa fìkan lé àhàmíkà fi dunya wa yawmal qiyamati gbogbo rọ àwọn nǹkan jákujàku báwọn so ẹlòmíì ti mọ̀ tẹ́lẹ̀ yóò wá gbọ̀n kúrò lórí ẹ̀ bí ìtàn Umar àti sọ̀bí ìgùn ni ẹ̀ ńgbà tí wọ́n ní Umar fún un ní pọ̀pá lórí ó ní kọ̀dìsáàbà lẹ́dí kúntù àdídù fi ra àsì wàláì sọ́kùtì ọtí ń bẹ lórí mi ti kúrò ó ti fọ́máàtì orí mi umaru dá padà sí factory setting ni <laughs> so shaping of the individual's world view connection with influential people exposure of evil and corrupt practices àwọn tàtàrà social media à ń expose aburú táwọn èèyàn ń ṣe àtàwọn ọ̀wà àbàjẹ́ táwọn èèyàn ń ṣe à ń rí expose pé eléyìí ò dáa o eléyìí ló dáa o ẹ́ mo kọ kí ní kan náà nípa thirty main reasons why you should avoid jalabi people àwọn jalabi abá ọ̀dà wọn jẹ́ púpọ̀ thirty tó fi gbọdọ̀ dọ́dọ̀ wọn ìdí pàtàkì ọgbọ̀n ìdí pàtàkì tó fi gbọdọ̀ dọ́dọ̀ ń jálàbí láyé kókó ọbẹ̀ wọn fọ́ dànù ọ̀kan nu wọn sọ wọn ṣe fídíò ọ̀kan nu wọn pè lálágbára omi ọ̀bí ọmọ yẹn sẹ́ǹdì kìíní ẹ̀ sí mi tó ní ẹ̀dákun gbogbo ẹ̀yọ́ ń súfí ẹjá papọ̀ ní kájọ ṣe ní ká gbógun ti àwọn alùsúnà yẹn wọ́n fẹ́ máa bọ́dá wá jẹ́ wọ́n bọ́dá wá jẹ́ ọ́díò rẹ̀ ń bẹ tó sọ bẹ́ẹ̀ ó jẹ́wọ́ àsọjà ń bàjẹ́ adúpẹ́ fọlọ́wọ́n ba alhamdulillah ọjà ọ̀rọ̀ ọjà òkùnkùn bẹ́ẹ̀ ni marital relationships àìmọye lomi tó ti ríyàwó látara social media kò sí rọ́ńbẹ́ èmi náà fẹ́yàwó fún yàn lórí social media kódà lónìí tá à ń bẹ́ńbẹ́ yìí àá tún fẹ́yàwó fẹ́nìkan lónìí èyí aṣọ èjì lónìí kamilu ń bọ̀ ti ríyàwó rẹ̀ so látara social media àwọn èèyàn kódà lómi ń bẹ wọ́n kàn pé ní ẹ dákun ṣe mẹ́ni báyìí dáadáa àmọ́ ṣe é mọ́ torí social media ni ẹni tó jẹ́ maharamu àbí wàlíyù obìnrin ló ti mọ èèyàn bíi tiwa yìí yóò wá pé ẹ̀dá ẹnìkan bẹ orúkọ rẹ̀ ń jẹ́ báyìí ṣe mọ́ kí ti fún ní pásítọ̀ àti pé ọmọ dáadáa ni ó rí ìyàwó nù ọmọ arádáradá kò rí ìyàwó mọ́ nù bẹ́ẹ̀ fáwọn ọmọ wa ó bú àwọn àfáà wa ọmọ ara dáradára ni ẹ mọ́ fún lọ́mọ òjú bẹ́ẹ̀ náà lọ kó lọ wáyàwó rẹ̀ síwájú so àti àwọn nǹkan míì nínú àwọn àǹfààní torí àsìkò wa kí láwọn aburú tí wọ́n bẹ social media ustaz kan Dr. Ahmad lórúkọ wọn wọ́n wà pé almuasurawi àbí nǹkan kan lórúkọ wọn wọ́n sọ nǹkan kan tó ní ìfàníkọ́ afádáwùd wọ́n ní kúntù àtàájábùmínà sálàfì كيف كانوا يعكفون على القرآن طويلا بلا ملل فلما رأيت العاكفين على الجوال زال العجب وعلمت أن أن القلب إذا أحب شيئا عكف عليه wọ́n lè mi máa ṣe mọ̀ púpọ̀ pé àìdàkùn àwọn sàábí ànẹ́bí àtàwọn ẹni ìṣáájú tí wọ́n tẹ̀lé wọn bóò ni wọ́n ṣe ayé ìjòkó ti alukur'an kìrá àtàn wà dárísán wà hifzon wà amalan bihi báwo ni wọ́n ṣe ráyè jòkó ti kùránì tó yẹ pé gbogbo wọn wọ́n tan sínú kùránì wọ́n láwọn máa ṣe mọ̀ pé ṣé kìíní impossible ṣá wọ́n ní fàdámà rọ̀ àìtùlà àkìfínà aláìjàwàl ìgbà tí mo wá rí báwo yẹn ṣe máa jòkó ti fóònù ní gbogbo ògbà wa ẹlòmíìrìn lọ já sínú kòtò látara pé ń tẹ fóònù ó tẹ fóònù já sínú kòtò mọ́tò gbẹ́lòmíì sọnù ń rènà báyìí ń sì ń tẹ fóònù lọ ni wọ́n nígbà táwọn wá rí báwọn èèyàn ti ìjòkó ti fóònù tí wọ́n wo mọ́ ẹ̀ wọ́n wo kókó oníwo kókó nù wọ́n wo kókó mọ́ fóònù wọ́n ní záàlàlẹ̀ àjàb èèmọ̀ tí ì máa ṣe tẹ́lẹ̀ nípa àwọn sálàfù ìbáṣe màmá wàálìmùtù ó wá yé mi sí anel kọlbà ìdá àhábà ṣéyàn àkáfà àlẹyìn tọ́kàn yẹn bá ti roman kankan tó ti nífẹ̀ẹ́ rẹ̀ yóò wo mọ náà ni. so báwọn ẹni ìṣáájú ṣe wo mọ́ kùránì náà làwọn náà wo mọ́ ṣètánì tòní. ẹ àyà kùránì pé wàkọ́lá rọ̀ṣúlù yá rọ́bì iná kò mí já àlú hadal kùránà ìtàkàdù àṣàfùlà iná kọ́ mi tàkàdù hadal kùránà mahajúra kùránì ti wá di mahajúra òun àgbéjúnù lónìí afá eh, eh, kan náà sọ̀rọ̀ kan mo fẹ́ rántí nìsín ó ní taraknal masohifa wabtulina bilhawatif agbẹ́kùrá ní jùlẹ̀ ọlọ́run wá sọ fóònù di àdánwò wa bẹ́lómi ò bá wá fóònù rẹ̀ tí nìsín yóò fẹ́ gbẹ́mí mi àmọ́ àìtí kírun òjọ́ lójú àìtí ìka kùránì láàárọ̀ yóò jọ lómi lójú kí láwọn aburú tí ń bẹ lórí social media jẹ́mọ́ torí àsìkò wa proliferation of pornographic materials kò síbi tí ìwo ìwòkuwò ti rọrùn lónìí tó tó íńtánẹ́ẹ̀tì kódà àwọn kan àwọn sórí ibú lọ́dọ̀ ara wọn tán wọ́n tún wá wọ́n tún wá fídíò orí ibú táwọn ń ṣe wọ́n á gbé sórí íńtánẹ́ẹ̀tì pé yàtúrọ̀ gbogbo gbogbo ẹ̀yin jẹ̀mọ́ tààlà o ẹ wá sórí ibú pẹ̀lú wa òun náà ni àwọn fíìmù kí fíìmù tá a gbọ́dọ̀ pẹnu pè ẹnìkan bí mílẹ̀rẹ̀ ń jọ́kan pé ẹ̀dá kùn sáré máa wo àwọn múvì mo ní kíní ń jẹ́ múvì ó ní bí àwọn yorùbá fíìmù yẹn bí àwọn kíní ah mo ní tó bá ti sọ rẹ tí múvì ò bá ti ní nǹkan mẹ́wàá tí mo fẹ́ kàyọ́ lé máa wò àkọ́kọ́ tí ò bá ní à ń sí òwò kalẹ̀ nú tó ẹ pé gbogbo àwọn tí wọ́n ṣe wọn àwọn obìnrin wọn lo ìjáàbù dáadáa tó gùn délẹ̀ tí ń wọlé táwọn ọkùnrin ẹ̀ẹ́kọ́mọ̀ dìmọ́ra wọn kọ́mọ̀ sí rájìrájì kí ẹlẹ́ẹ̀kẹta tí ò bá ti sí à ń fẹnu kora ẹni àbámbára ẹni lò orílì ní o kò rílì ní o tí ò bá ti sínú ẹlẹ́ẹ̀kẹrin tí ò bá ti sí ọ̀rọ̀ fàṣáwù níbẹ̀ ká mọ̀ sọ̀sọ́kúsọ ọ̀rọ̀ fàṣá àbí ká mọ̀ sàwàdàkáwàdà ẹlẹ́ẹ̀karùn tí ò bá ti sí irọ́ ńbẹ̀ láti bẹ̀rẹ̀ dópin òótọ́ ni gbogbo tí wọ́n sọ ẹlẹ́ẹ̀kẹ pẹ̀lú márùn yìí oníkàwò eh, mọ́ kò sí kẹ́kẹ́ ṣe bẹ̀rù torí wípé a gbọ́dọ̀ sọ ojú wa inna samu'a walbasara walfu'ada kullu ula'ika kana anhu mas'ula a jẹjọ tó bá dijọ́ alkiyama lórí gbogbo àwọn nǹkan yìí spread of shirk kufran bidia social media lónìí ó gbọlẹ̀ ó gbọlẹ̀ gbogbo kálukú irú wọ́gìrì wá ni kódà rédíò wa rédíò àwọn ẹlẹ́bọ máa wá ṣe advert ń bẹ̀ ẹ bàbá oníkinní kan kinní kan bàbá onítìrà kinní kan onídà kinní kan wọ́n tún máa wá polówó ẹbọ fún yín ẹlẹ́bọ tún máa wá rìlíìsì fóònù rẹ̀ wípé fóònù nọ́mbà rẹ̀ ẹ tó wá fẹ́ sórí ibú o ẹ pè mí sórí nọ́mbà yìí ó fúnra òun lòun gbé so lórí social media náà ẹ rí lọ àwọn kànhùn kànhùn ráhùn náà tó ẹ pé ṣíríkù bídíà kúfùrù ní táwọn fọ́nká ẹlẹ́kẹta fertile ground for the spread of fake news tẹ́ ẹ bá ń wábi tí ròyìn rọ́pò sí jù lónìí orí social media ni ẹni ẹlòmí ó sì lè dá website sílẹ̀ irọ́ ni ó sì mọ̀ pa láti bẹ̀rẹ̀ dópin irọ́ àìmọye ìgbà kódà premium time. tí wọ́n ti retract nǹkan míì tí wọ́n ti sọ tẹ́lẹ̀ nǹkan tí wọ́n bàjẹ́ ńkọ́ ẹni tẹ́ ti parọ́ mọ́ ńkọ́ fake news bẹ́ẹ̀ sì ní gẹ́gẹ́ bí mùsùlùmí ìjẹ́ akùn fásikùn bí náà bá ń fẹ́tẹ̀bá yẹnu a nídìí àtàfàbùt gbogbo nǹkan tí yẹn gbọ́nà kọ́ lè yẹn ń fọ́nká anúṣà islam sọ wípé ah, kafa bil mar'i kadhiban eh, ifman an yuhaddifa bi kulli ma sami'a ó tó lẹ́sẹ̀ kéèyàn má dẹ́sẹ̀ míì mọ́ kọ́ ẹ pé gbogbo tó bá gbọ́nà ni ó mọ̀ sọ ń bẹnu sọ yìí muslim bẹ́ẹ̀ so fake news ti pọ̀ láyé lónìí irọ́ ẹlòmíì orí facebook page tiẹ̀ irọ́ ni tí ó mọ̀ pa nbẹnu a lethal weapon for enemies of Islam to slander and disparage Islam and the Muslims àwọn ọ̀tá Islam nínú àwa mùsùlùmí náà àti nínú àwọn aráàta social media ti ń dáǹtì fún ọ ní ìfàní àti mọ lálà sí Islam àti mọ lálà sí àwọn olùmọ̀ mùsùlùmí ìbírò náà ní tàǹsọ̀ yìí nìsín àwọn ọmọ kéékèèké àwọn ọmọ France ninety eight àwọn ọmọ Japan Korea two thousand and two àwọn ọmọ ilẹ̀ ńlẹ̀ fa japan korea 2002 àwọn ọmọ 2002 àwọn ọmọ 2006 wọ́n sì mọ lálàsí àwọn àfáà lórí facebook unbridled freedom of expression and association social media fún yẹn láǹfààní pé n tó bá wù ọ ló lè sọ ẹni tó bá wù ọ ló lè bá ṣe ẹ ìfẹ́ lomi ò bọ́ bẹ́ẹ̀ yóò mọ̀ bú president lọ ni ẹ̀wúrọ̀ àwọn fẹ́mi fani káyọ̀dé ta ni bú ní kúlà yẹ̀wò fáyọ̀ṣe jẹ́ gómìnà stéètì ta ní ń bú ní kúlà yaomi tèbó náà ni ò jẹ́ nǹkan kan mọ́ lónìí so kéèyàn ò sọ́ra a sì mọ̀ wípé lábẹ́ òfin ọlọ́run ọba àwọn olórí wa ò gbọ́dọ̀ máa fẹnu a gbọ́dọ̀ máa kírísítẹ́sì wọn níta gbangba man àròdà àyíyá ń sọ sultani fọlá yubihi alaniya nítorí wọn fẹ́ fún olórí ní advice kò gbọ́dọ̀ máa fún níta ọmú lọ́wọ́ báyìí ọwọ́ àmúwọlé fa nkọ́bìlà mínú fazak wà ilà fọkọ̀dé adalẹ́sì àlẹ́ yìí tó bá gbà ó gbà tí ò bá gbà ìwọ ti ṣe tó wà mọ bá tiẹ̀ lọ náà. recruitment grounds for deviant and terrorists sẹ́rí facebook àti social media ní lápapọ̀ ibi tí àwọn deviant àwọn tán ti nù àwọn tí wọ́n ń wẹ́ni tí wọ́n sọnù wọ́n máa ń recruit àwọn èèyàn bẹ̀ torí pé wọ́n máa fún àwọn ìròrí burúkú ká sórí ẹ̀ tẹ́ni tí ò bá gbọ́n tẹ́sí ò tí ì yé yóò rò pé èèbó tí wọ́n ń sọ tó dáhùn ibẹ̀ lọ́nà wà èèbó ni wọ́n fi ń kú ẹlòmíì lómi ọbẹ̀ jẹ èèbó àìmọye lárúbáwá tó ya kèfèrí ju ju tàǹdálẹ̀ lọ kó wá mọ lárúbáwá yín wọ́n sọ lárúbáwá mí ní pé kíni bẹ́ẹ̀ lómi ìbá ní lárúbáwá náà wọ́n sì yẹ pé kùránì ni wọ́n sọ lárúbáwá àìmọye pẹ̀lú láàrin asia rí irọ́ nísìn pa so àti àwọn tẹ́rọ́rìstì náà amẹ́ríkà wọn kọ́bà nígbà kan bó jẹ́ pé àwọn náà tẹ́rọ́rìstì kan làwọn náà so tẹ́rọ́rìstì kan náà kọ́bà tẹ́rọ́rìstì míì náà ni so wípé àwọn isis àwọn boko haram kankan wọ́n recruit àwọn èèyàn lórí social media so kọ́lọ̀ wọn kó mọ́sà ṣe àánú fún wa àwọn sí àfìgbà kan náà kọ̀ǹtàkì mi rí wọ́n fẹ́ kí n jẹ́ aṣojú wọn ní kwara níbí mọ́nà ẹ mímí fẹ́ ń bá sọ̀rọ̀ ni ẹni tí ń bú ànẹ́bí tí ń bú ànẹ́bí tí ń bọ́ àwọn ìyàwó ànẹ́bí tí ń bọ́ àwọn sàábé àtẹni tí ń nífẹ̀ẹ́ wọn bò láti papọ̀ àjọra láyẹ̀ sáwìyá ni mọ́sà lánìí ọlọ́run kó mọ́sà ṣàánú wa Medium for brainwashing unsuspecting Muslim, young Muslims at sọ content theft and plagiarism ó rọrùn púpọ̀ láti jà lórí social media. Ah, ó rọrùn ọkàn máa gbé báyìí ni ẹlòmíràn kan lọ kọ́pì tẹ́lòmíì sọ yóò sì gbé sórí WhatsApp yóò sì gbórúkọ rẹ̀ sí yóò mọ̀ jalè rẹ̀ kò sọ́dọ̀ pàtó mù torí kò sí kílẹ̀ tí ń pe kínní ó ní legal binding kẹ́lẹ̀ sí àwọn copyright ò sí kò sí ìwọ́lọ́gbé síbẹ̀ kò sí so fraud and extortion àwọn olè náà ń bẹ lórí social media lónìí àwọn ọmọ yahoo tí wọ́n ń gbá àwọn èèyàn gidi kódà ẹlòmíì lè háàkì àkáǹtì ẹni tí wọ́n mọ̀ yóò sì máa fi gbá ọ yóò máa gbó lọ́ọ̀ rẹ kó o tó mọ̀ wọ́n ti gbá ọ tán kódà ẹnìkan fábìlẹ̀tì bù ní àrí ẹnìkan tí wọ́n gbáǹjọ ní tí wọ́n gba one hundred and five thousand lọ́wọ́ ẹ̀ spread of ignorance and extremism eléyìí ló ti àwọn alágbára àfábìlẹ̀tì tásọ̀ dára lè tẹ̀dírí sí kúlù mọ̀hárìsín بليد تسمى بالفقيه المدرس تصدر للتدريس كل مهوس بليد تسمى بالفقيه المدرس فحق لأهل العلم أن يتمثلوا ببيت قديم شاع في كل مجلس لقد هزلت لقد هزلت حتى بدا من هزالها كلها وحتى سامها كل مفلس إسلام لوني ó ti di bí ẹran tí wọn ò fún ní nǹkan kan jẹ tí yà jẹ tí gbogbo egun ara ẹ ti wá ràn jáde ó ti wá rù sàmì pé ìnákúnà wọn na ẹran tó bọ ìnákúnà ni wọn ná ìsìláàmù lónìí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ló ti wá gun social media lónìí wọn ń pera wọn láàfáà àwọn tí ò jẹ nǹkan kan tí wọn ò mọ kọbùlí yàtọ̀ sí bàdí balidin tasa mọ bilifasi ni mo dẹrisi òpònú èèyàn tó sọ̀rọ̀ ẹ di àfa tó sọ̀rọ̀ ẹ lójúkọ olùfà tó ẹ pé ọ̀ràn yẹn lórí àwọn àfa wa fàhùkọ̀lì àlìlì ilmi ayẹta masalu. fàhùkọ̀lì àlìlì ilmi ayẹta masalu. tó wá pa ọ̀rọ̀ ń lówe wọn wá pa á lówe pé làkọ́dé hazùlát àtàbàdá mi ní sàlùkọ́ láhà. وحتى سما كل حتى بدا منه زالها كلها وحتى سامها كل مفلس والله انت اسلام دا لórí látara social media gbogbo kálukú ni wọn ń dá sí ntí ó kàn bricklayer ń dá sí ọ̀rọ̀ ẹ̀sìn káfíńtà ń dá sọ̀rọ̀ ẹ̀sìn rọwọ òṣèkánì náà ń dá sọ̀rọ̀ ẹ̀sìn rọwọ òṣèkánì ìmámù òṣèkánì ló gbà wá ọ̀rọ̀ tó yẹ pé ọmọ ìdádí tó bá ṣe bẹ̀rẹ̀ ilmul hadith kò gbọ́dọ̀ má mọ̀ kódà kì í ṣe tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa kọ́yàn fún akẹ́ máa ṣe mùsọ́láwù kan tó nìkan kódà tí o ti wọ ìdádí ìròyìn tọ̀hún sì ń lálà sí àdìsí àwọn tí wọn ò mọ bí tí kíbílẹ̀sì ń wà fa ọlọ́run bá kó mọ́tà nẹ́sà allah salam ọlọ́run sá sànù wa abab latif abab latif lábẹ́ ń wí náà nípa ìmọ̀kan yìí أتانا من الأعراب قوم تفقهوا أتانا من الأعراب قوم تفقهوا وليس, وليس لهم في الفقه قبل ولا بعد يقولون هذا وليس لهم في الفقه قبل ولا بعد يقولون هذا عندنا غير جائز ومن, ومن أنتم حتى تكون حتى يكون لكم عند ومن أنتم حتى يكون لكم عندي أفعل جكون كان لبران لارباوكو اسمع كان لارباوكو الله بارو يوم العرب أشد كفرا ونفاقا E gẹ́gẹ́ bí àwọn aroko àwọn aroko generally náà wọ́n máa burú agidi torí wọn ò ní fàkọ́fà fàkọ́fà àdọ́ra wọn ò ní civilization so wọ́n lábọ̀ oko bá dé wọ́n bá sì ń pé olùmọ̀lá wọn nínú ẹ̀sìn wọ́n ń pe ìmọ̀ wọn bẹ́ẹ̀ sì ni rírí tá a rí wọn àtọ̀rọ̀ tí ń jáde lẹ́nu wọn wọn ò mọ̀ kankan nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọmọ bá ń dàgbẹ́rù já ìsìn wọ́n bá ń dájọ́ ẹ̀sìn lápò ara wọn pé Eh, eléyìí lọ́dọ̀ ti wa eh, kò tọ́ eléyìí tọ́ eléyìí ò tọ́ àwa ń sọ fún wọn pé wọ́n mọ́ ní à ń tò mọ́ àtàyẹ̀ fún ìlàkùn mẹ́rin dù tá lẹ́yìn nínú ẹ̀sìn táyìn ó tún wá ní mọ́kífù lọ́rọ̀ ẹ̀sìn n táwọn sọ fún gbogbo ẹni tí ń dá sí ní tí ó kàn nù ẹlòmíín bẹ lúgà lásán lúgà òun sẹ́rí láyé john ni fi lúgà kó wa lómi ọbẹ̀ jẹfa láyé gbà táwọn brother mss tí wọn ò kéwú tó yẹ pé a fi ìwé kéwú ni wọ́n àwọn máa fi lúgà rẹ eh, kìnnìkan irọ́ ni lónìí irọ́ ni ẹ̀fọ́ àmọ́jọ gbọ́ náà ni omi ìgánu wọn ò ma kọ̀bùlí lúgà yàtọ̀ sí bàdí rẹ̀ yóò mọ gbé násìbù saye jẹ́rù yóò mọ gbé mọ̀fúlù sáyè fáìlù nínú àwọn tí wọ́n ń bú ẹ̀sìn ọ̀kan ó fẹ́ fọ́nbù pẹ̀lú ìrànrọ́bù náà ni ó ń ṣe wà sí lọ́wọ́ fẹ́ ṣe ìrànrọ́bù ìsọkúsọ gbáà ní sọ ní jẹgi àwákan ni easy ti abu àwọn ọ̀rọ̀ burúkú kọ́lọ̀mọ̀ kó mọ́sà sí àánú fún wa <laughs> so addiction jama eléyìí wà nú àgbákò tó pọ̀ lórí social media lónìí addiction ṣẹ́rí bẹ́yàn tí máa ń jẹ́ addict drug addict tó ẹgbẹ́ tí ò bá ti lo àwọn oògùn burúkú yẹn bóyá bí mú gbó ń ọtí àbí tramadol kankan tí ò ní gbádùn yẹn ẹlòmíràn náà ti di internet and social media addict tó bá jíjọ́ kan tí ò bá tí ì rí social media lò ee mo fẹ́ rántí àdìsí kan fákà ànàmọ́ ùtírá mọ́ọ̀lù wà àlù síbẹ̀ náà ni ẹni tí ò bá yọ̀ ásìrì kí. ìgbà tí olè sorry bí ìgbà tí olè jà àbí tí wọ́n kidnap gbogbo àwọn ọmọlẹ́bí rẹ̀ lọ́bẹ̀ ni ó sì rí lára rẹ̀ addiction burúkú kódà ẹlòmíì ìgbà tí ó bá sùn kò ní sùn ó dìgbà tí fóònù bá bọ́lẹ̀ lọ́wọ́ ẹ̀ orí social media yìí náà ni ó wà fà á bẹ́lòmí ìbá sálámà tán báyìí instead tí ó ṣe àwọn àṣkárù bádà sọ́lá fóònù ní ó kọ́kọ́ mú ẹ máa ṣe kútúbà lọ ẹlòmí ó sì máa tẹ fóònù èmi máa ń sọ o ìwọ tó ń tẹ fóònù nígbà tí màmú ń ṣe kútúbà lọ́wọ́ fàkọ́dílà gẹ́ẹ́ta òwò náà ń bẹnu hadisi man takallama wal imamu yakhtubu ń bẹnu ọ̀rọ̀ náà ló ń sọ àwọn olùmọ́sọ wípé gbogbo ohun tí ó bá distract yẹn kúrò níbi ìgbọ́kútúbà ń bẹ nínú ohun tí àdìsí yìí ń sọ jàmọ́ ẹja sọ́ra unnecessary waste of time ń bẹ nínú ẹ̀ àkànmọ́ basiko jẹ́ lọ́nà tí ò ní ìfàní òrìṣì nǹkankan tó fẹ́ gbà ń bẹ̀ engagement in petty argument àwọn ọ̀rọ̀ ká máa fa ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ wọ́n sì máa fà látàárọ̀ di ìgbàlẹ̀ ṣú gbogbo lẹ́yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gossiping and characterization of individuals and scholars eléyìí tiẹ̀ ni mùsùlùmí táwọn ọ̀dọ́ kó sí lónìí kákan mọ sọ̀rọ̀ àwọn àfáà ká mọ bú wọn ẹlòmíì ó rọra gbọ́wọ́ sí àfáà báyìí kí ni tóun wá ń bẹ̀ ibi tóun ti rí àfáà òun mú èébú lọ́nà tí ò ní ìtumọ̀ ẹ àwọn dàkátírà àwọn kinní kan Dr. Sharaf hafizahullahu ta'ala kọlọba kó mọ́sá bá wa ṣàlékún dáadáa fún wọn wọ́n ní bí wọ́n bá rẹ́rìn gba phd ni wọ́n náà lọ gba tiẹ̀ àbí òní ká máa pé dàkátírà ìwọ́n náà lọ gba rẹ́rìn gba tó bá rọrùn bá ti ń ṣe yìí náà wọ́n ti ń sọ tiwa náà ẹ àmọ́ dáadáa ló jẹ́ torí pé láyé àwọn sálàf mo fẹ́ rántí bóyá Imam Hasan al-Basri ni wọ́n ní tí wọ́n bá gbọ́ pé nìkan sọ̀rọ̀ wọn láyìí da wọ́n ní wọ́n wá fi halwa wọ́n fi súùtì ránṣẹ́ sóńtọ̀ wọn pé àwọn bùn ọ ní súùtì yìí o ọlọ́run tó ní kẹ́ni òru ó dùn kọ́mọ rọ́rọ̀ mi sọ so kó ṣàlékún rẹ o so wọ́n láwọn sọ báyìí wípé ìwọ ti ṣe ìdáhù oore àwọn ládàá rẹ àwọn iṣẹ́ olóore rẹ ó ti bùn mi kí wá ní èmi ò wá ní tí fi ṣe mùkáfà fún àfi ṣúùtì wọ́n náà gbá ṣúùtì yìí máa la kẹ́nu ló tó yọ̀ sí tókò tó bá dé àlìkìyàmọ̀ ọwọ́ àná àwọn táwọn fi sọ ọ̀rọ̀ múfílísù àwọn tí ó gbà bá bo àyàmú níjọ́ àlìkìyàmọ̀ jàmọ́ ẹ̀já sọ́ra afábìlẹ̀ chief wọ́sàmọ̀ ákà wàsàmáàtàsùn ànsàmáàlkọ̀bí. wọ́n rà kó mọ̀rẹ̀ kàdí ni ó dùn ká eléyìí. wàsàmáàtàsùn ànsàmáàlkọ̀bí. wàsàmáàtàsùn. ẹ ẹ bẹ́ẹ̀ kọ́ rárá ẹ gbọ́. wàsàmáàtàsùn ànsàmáàlkọ̀bí. wàsàmáàtàsùn ànínútìkìbí. fa ináka àìndàsàmáàlkọ̀bí. شبيه لقائله فانتبه وسمعك سنة عن سماع القبيح كذاك اللسان عن النطق به فإنك عند سماع القبيح ṣẹ̀bí olùkọ́ ìfàǹtàbí. àfáà ní sọ etí rẹ̀ gẹ́gẹ́ bó ti sọ ahọ́n rẹ kúrò níbi ìmọ̀ sọ ìsọkúsọ anabi sallallahu alaihi wasallam anabi ni wàhálì yẹ kúbù náà sà àbí. ẹ aláwùjú ìfìnnár ìlà àṣọ ìdú alsinatihim tí nǹkan kan ń bẹ tí ó da ojú àwọn èèyàn bolẹ̀ nínú iná tó tayọ tí wọ́n fi ahọ́n ara wọn fà lọ́ni. jọ̀mọ́ ẹja sọ́ra ẹja sọ́ra pẹ̀lú ọ̀rọ̀ ìsọkúsọ. So torí pé ọwọ́ tó fi ń kọ́ òun náà ahọ́n rẹ̀ náà ni ó ní ah, èmi ò wá fa èyí fi ahọ́n bú àwọn àfa ọwọ́ lèmi fi bú wọn àfa bìlẹ̀tìf àfa bàbá kàlísà náà nínú tòkè bí àtúkò lórí yìí láà ibi ọwọ́ la fẹ́ lọ orin yìí ti ń jẹ́. wàmọ́ mi ń tèbí. Aha, wàmá mi ń káàtì bí ìlà ṣàyẹ̀fúnà. Kò sẹ́ni tí ó mọ̀ nǹkan kọ láyé tí ò ní kú. Wàyúbù ti Daru ma máa kátàbàtì ẹ̀dá gbogbo tó wá fọwọ́ ara rẹ̀ pọ̀ yẹn ìgbà ó bá sẹ́ẹ̀kù di àwọn tí ń bọ̀ lẹ́yìn díjọ́ àlìkìyàmọ̀ yóò mọ̀ bẹ́ nínú nínú ìwé àwọn màláìka tó bọ́ ara rẹ̀ kó bẹ́ẹ̀ tó bọ́ ara rẹ̀ kó wà nínú ìwé àwọn wàyú bùkì dáàrú òòó. máa kátàbàtì ẹ̀dá wàlá tẹ̀kítúb. fàlá ohun lẹ́yìn rẹ̀ kẹ́ fi ká. wàfàlá tẹ̀kítúb. ربك فيك غير شيء غير شيء فلا تكتب بك فيك غير شيء يسرك في القيامة أن تراه يسرك في القيامة أن تراه gbogbo tí ó bá bọ̀ ọ́nú jẹ́ tọ́lọ́run bá bá fi hàn ọ́ láti yá mọ̀ pé wọ́n lọ kọ̀ọ̀kan báyìí mọ́fọ́ ara rẹ̀ kọ́tọ́ ikú jàmá má wulẹ̀ kọ́. فلا تكتب بكفك غير شيء يسرك في القيامة أن تراه إما صفا وإيا tó o bá fẹ́ dá ẹ̀ṣẹ̀ dákun ọlọ́run ọba ni kò ṣe ọlọ́run ni kò ọlọ́run ló easy láti ṣẹ̀ jù torí pé rahma ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba èé ó ju ìbínú ọlọ́run ọba lọ téèyàn bá sì bẹ ọlọ́run ọba ọlọ́run rẹ́dẹ̀ àti gbà bọ́ tó o bá fi ahọ́n àbọ́wọ́ rẹ fi bú àwọn olùmọ̀ yìí tó bá dálì kìyàmọ̀ ó dáràn ó dáràn dálì kìyàmọ̀ wọ́n gbà nǹkan wọn padà kò sẹ́bẹ̀ kò sí ẹ̀bẹ̀ ń dọ́nà lọ́ba tó ẹ pé oríire ló jẹ́ fún àwọn olùmọ̀ tẹ̀ ń bú orí ibú ló jẹ́ fẹ̀yìn tẹ̀ ń bú wọn ó dijọ́ náà á pàdé níwájú ọlọ́run ọba níjọ́ tí ò ní sí afẹ́ ìdàkùn wàláhì mọ̀mọ̀ ni àìmọ̀ ló ṣe mí kí ni kódà ẹlòmíì gan tiẹ̀ ti lọ túbá láyé à ń bẹ lọ́wọ́n ọba kọ́lọ́wọ́n bá wa bá a há kúrò nínú ìwé ìṣirò rẹ̀ ni ọlọ́wọ́n ọba ló dùn sẹ́jù má sẹ́yàn má sẹ́yàn tọ́lọ́wọ́n náà má sẹ́lọ́wọ́n náà o àmọ́ pé tọ́wọ́ bá ní kọ́ ọmú kan nù méjì á dákun má sẹ́yàn má sẹ́yàn má sẹ́yàn ànábì sallallahu alaihi wasallam gbàtà náà bí n sọ̀rọ̀ gíbà zikruka akhaka bima yakrah ntọ́ ẹ pé tọ́lọ́rọ̀ bá gbọ́ inú rí ó bàjẹ́ kèé ṣe pé n tó o lè sọ níwájú ẹ̀ kódà mo lè sọ níwájú rẹ̀ ìyẹn kọ́ ni tánẹ́bì sọ. mo gbọ́ ilé yìí lẹ́nu àwọn pòfẹ́sọ̀ wa aláró níbi wáàsí tí wọ́n ṣe lórí ẹ̀ ní masjidu Fatima wọ́n ní tí ń jẹ́ bẹ́ẹ̀ kèé ṣe pé n tí mo lè sọ níwájú ọlọ́rọ̀ n ó ba ọlọ́rẹ̀ nínú jẹ́ èmi ló sọ nǹkan báyìí nípa ẹ̀ jọmọ ẹ̀já sọ́ra protest and revolution ìgbà tí Arab Spring ló bẹ̀rẹ̀ íńtánẹ́ẹ̀tì náà ló ti bẹ̀rẹ̀ íńtánẹ́ẹ̀tì náà ni rọ̀bìn arab íńtánẹ́ẹ̀tì náà ló ti bẹ̀rẹ̀ so èyí tó ṣẹlẹ̀ náà ní Libya íńtánẹ́ẹ̀tì náà ni èyí tó ṣẹlẹ̀ ní Sudan íńtánẹ́ẹ̀tì náà ni èyí tó ṣẹlẹ̀ ní China lọ́wọ́ báyìí íńtánẹ́ẹ̀tì náà ni so ó ń ṣokùnfà thawrat táwọn èèyàn ó máa ṣe revolution pé a fẹ́ da ìjọba rú nínú àwọn aburú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyẹn tọ̀ torí àsìkò wa mo ka kíní kan ní alimakazul kawmi lil buhuth al ijtima'iyya wal jina'iyya fi Masr mo ka kíní kan bẹ́ẹ̀ wọ́n sọ báyìí wípé halatun fi kulli khamsi halati tolak tí a bá rí circumstance márùn tóbìnrin kọ ọkọ rẹ̀ àbí tí ọkọ kọ ìyàwó ẹ̀ wọ́n ní ta'udu liktishafi sharikil hayat wujuda alaqatin ma'a tarafin akhar abra l'internet min khilal mọ́kìn facebook àwọn realize pé nínú every five divorce cases táwọn rí ní masil lọ́dọ̀ táwọn n tó jẹ́ ìpìlẹ̀ rẹ̀ náà ni wípé ọkọ ó discover pé ìyàwó òun ti ń ṣèṣekúṣe pẹ̀lú ọkùnrin míì through Facebook àbí kí ìyàwó discover pé ọkọ òun ti ń ṣèṣekúṣe pẹ̀lú àwọn obìnrin míì through Facebook Facebook nìkan kọ́kọ́ dà ní WhatsApp jẹ̀mọ́ lónìí tá à ń bẹ́ẹ̀ yìí ó sùn tìyàwó rẹ̀ báyìí ìwọ ti ń sùn lọ́ba ìyàwó rẹ̀ ó sì mọ̀ ṣèṣìnẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ assalamu alaikum yóò forí rẹ kọjá wa alaikum salam orí rẹ ìwọ wa ni wọ́n fi ṣe rọ̀ṣúlù zina orí rẹ ni gbogbo ẹ̀ ń gbà kọjá how are you i'm fine where's your husband he's sleeping what are you wearing ìyàwó ẹlòmíì ó sì ya òhò ara ẹ̀ fún ọkùnrin míì tí wọ́n jọ ń bára wọn sí lálàsí mo ka fatuwa kan mo ti bàbá tí mo ti kà á nìsín nígbà táwọn olùmọ̀ sọ̀rọ̀ nípa khalwa bẹ̀rẹ̀ mahram wọ́n ní kálúwà àti social media lónìí ó burú ju kẹ́yìn ó jòkó ti obìnrin nínú yàrá kó mọ̀ sẹ́nibọ̀dì ń bẹ̀ tánà bí hànà lọ. wọ́n ní torí náà àwọn ti rí wípé kálúwà social media ó tún jẹ́ ń tó ẹ pé bìtọ́ríkì àwòlà kó tún jẹ́ haramu gan ju pé kí wà tóbìnrin ó jòkó lọ tí wà tóbìnrin bá jòkó nílé nìsín anybody ló lè wọlé tì wọ́n lè kanlẹ̀kùn kọ́ dá wọlé àbí bẹ́ẹ̀ obìnrin tó wà nínú inbox yẹ tẹ́ẹ̀dọ́ ń bára yín sọ̀rọ̀ àlìfàṣà tẹ́ẹ̀ fi fọ́tò burúkú ránṣẹ́ síra yín ta ní rí i ni gbogbo eléyìí náà háràmù ní lábẹ́ òfin ọlọ́run ọba àdífìlá yákùlùwá náà ó mú eléyìí náà mọ̀ sọ pé yẹn sì bínú íńtánẹ́ẹ̀tì ńlá wà wọn náà ló ti bá tó ẹ pé àwọn ọkùnrin ẹja social media yìí ìyàwó níyàwó ọkọ ọlọ́kọ ẹjọ́ máa dápara burúkú ẹjọ́ máa ṣàwàdà tí ò dáa látara àwàdà má bìlẹ̀ chief nasara tún àbí wọ́pì sáàmà tún. wọ́pì sáàmà tún wá sálàmù wàkàlámù wà mọ̀wáìdùn wà lẹ́kọ́. ibi títí ń bẹ̀rẹ̀ náà nù níbi àwàdà káwàdà erékeré ẹ máa wọ inbox ara yín ẹ èmi broda ìwọ sista broda kínni ta ni broda musiba broda kínni. ló bá tó ẹ pé èyí tó pọ̀ nínú àwọn olùmọ̀ kódà ẹ̀ lè rí àwọn ìyàwó wọn níbẹ̀ torí aburú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́mọ́ ẹ̀já sọ́ra kí wá sí àwọn obìnrin nìkan o ń bẹ́ẹ̀ náà àwọn brọ́dà náà oníṣekúṣe o brọ́dà oníṣekúṣe látòrí sísà kan tó ti mọ bọ́ sísà mi tẹ́nu ẹ bá tiẹ̀ mú àbí tó mọ̀ nǹkan kọ́ jẹ́mọ́ ẹ̀já sọ́ra fún gbogbo àwọn aburú báyìí kí wọ́n làwọn safety measures a ti ń lọ síbi ìparí nìsín kí ni àwọn tó yẹ ká ṣe láti fi sọ́ra wa kúrò níbi àwọn aburú yìí kí ni tó yẹ ká ṣe láti fi kóra wa yọ kúrò nínú aburú social media tí ń ba àkídà wa jẹ́ tí ń ba àkìlàkíyà wa jẹ́ yìí ń ba ìgbàgbọ́ wa jẹ́ gẹ́gẹ́ bí mùsùlùmí ń ba ìjọmọlúàbí wa gan jẹ́ ọmọ mi ti dọmọ yẹ̀yẹ́ toró ti bú ẹni tó jẹ́ ẹgbẹ́ bàbá rẹ̀ kódà ẹnìkan kò mọ̀ pé ọ̀gá òun lòun bú wọ́n sì fáyà rẹ̀ níbi iṣẹ́ ó bú ọ̀gá rẹ̀ níbi iṣẹ́ látara ẹ̀ nílàákàyè àkọ́kọ́ avoid social media as much as you can jẹ́mọ́ advice mi àkọ́kọ́ ni tó bá possible má lo lò kankan nú ẹ̀ padà sí analog life rẹ analog ma digital kankan analog ni ọmọ bá lọ kọ́lébà aráàjẹ́ náà ní rọrùn kọ́lébà jìnnà kọ́ sọ ojú rẹ kọ́ sọ etí rẹ kọ́ sọ ọwọ́ rẹ torí pé wọ́n ní bí etí ò bá gbọ́yìn kìn àbí inú ẹ bàjẹ́ ó ṣe gbọ́ pé wọ́n bú ọ tó ní bú wọn di ó ṣe gbọ́ pé wọ́n bú àfa rẹ tó ní bú wọn di látara eléyìí sì ní ń fa okùnfà burú fún wa ẹlẹ́ẹ̀kejì attend and seek knowledge in the halakot of certified scholars. Allah gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ kò sí nǹkan kan tó yẹ ká ṣe ju pé ká máa lọ sí halakọ àwọn olùmọ̀. Ustaz eh, Sheikh Abdulwahab Bajia Hafizahullah Ta'ala wọ́n ní àwọn halakọ́ọ̀tù tó pọ̀ káàkiri. Ìwọ náà máa ṣe tàtàbùn rẹ̀ ibo ni àfọ́ ti ṣe wá sí lónìí máa lọ máa lọ gba ẹ̀kọ́ dàrẹ́tì lọ́dọ̀ wọn. Ẹ máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn. Ẹ máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ìyẹn ni tó yẹ ṣe kìí ṣe social media ló yẹ ká máa wáyé mọ́ ẹ̀kọ́ ni téèyàn kọ́kọ́ ń kọ́ ilé kéwù súnà pọ̀ nígboro kọ́ ní kọ́dàmù rọ́ọ̀sì nínú mímọ́ kẹsẹ̀ ro ti rinlẹ̀ kó tó ti pọ́ bọ́ta ẹlẹ́kẹta invest your time in, in reading and research lẹ́yìn ìgbà tó bá darí ilé kéwù tó darí hálùkọ̀ tán àwọn tíra tí wọ́n bá kọ yín lọ́hùn mọ̀ tọ́ o ìwọ náà tún máa wá ìmọ̀ kún ìmọ̀ through internet àbí social media ẹlẹ́kẹrin be careful who you add as friend afábìlẹ̀tìf ọ̀rẹ́ anabi sallallahu alaihi wasallam anabi sọ̀rọ̀ rẹ̀ masalul jẹ̀lísì sọ́ọ́lìhì wal jẹ̀lísì sùúrù anabi sọ̀rọ̀ sọ bọ́ọ̀rẹ́ gidi rìn má bẹ́yàn bú rìn má bẹ́yàn bú rìn pé pé bẹ́yàn bá bẹ́yàn bú rìn afábìlẹ̀tìf anasu kal asijari hadha abi yujitana minihu thimar wa hadhi wakudu nar ọ̀rẹ́ mi ń bẹ igi ìsẹ́pẹ́ tó yẹ kó fi dáná dànù ni kò tọ́ ẹni téèyàn bá rìn kò tọ́ ẹni téèyàn bá rìn ẹja sọ́ra fẹ́ni tá mọ̀ bárẹ́ lórí social media gbogbo ẹ̀ náà kọ́ là ń bá sọ̀rẹ́ so kéèyàn sọ́ra láti mọ bàyí mọ́ni rẹ̀ àti iṣẹ́ rẹ̀ jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún avoid website and page of non-deviant and heretics àwọn àdébẹ̀ láìpẹ́ yìí àwọn website àwọn pages àwọn tó yẹ pé eh, wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn àwọn èèyàn rádaràda ni wọ́n kéèyàn jìnnà sí wọn ẹlẹ́ẹ̀kẹfà measure everything you read on the scale of the Quran and Sunnah tó o bá ti ń ka nǹkan kan báyìí máa gbé sórí òṣùwọ̀n kí lọ́wọ́n bá wí kí lánàá Islam wí má jẹ́ kí èèbó tó dán àbí lárúbáwá tó dùn ká má jẹ́ kó tàn ọ́ láti da ẹ̀sìn rẹ rú ẹlẹ́ẹ̀keje regulate it use among your wife and children lánàá Islam sọ pé ní àwọn tí ò ní wà lè jẹ́ náà the youth ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ má bẹ̀rẹ̀ sí i ọkùnrin mi ń bẹ kò tiẹ̀ kíá ìyàwó rẹ̀ ń ṣe jàtijàti rédèrèdè pẹ̀lú àwọn ọkùnrin ọlọ́kùnrin ló social media kódà kò ràn torí pé òun náà yàn àwọn àwọn kan lòun náà ẹja sọ́ra ìyàwó wa àwọn ọmọ wa kí ni wọ́n ń ṣe lórí social media ẹja mọ̀ ẹ́ èmi máa sọ àwọn obìnrin lè bínú ìyàwó rẹ̀ ò lẹ́tọ̀ àti pàṣíwọ́ọ̀dì fóònù rẹ̀ kò ní ẹ̀tọ́ rẹ̀ kí ni fi pàṣọ sí fóònù rẹ̀ sí sọ́fẹ́ lọ́kọ méjì ni èmi mo lè pàṣíwọ́ọ̀dì fóònù mi tíyàwó mi ò gbọ́dọ̀ débẹ̀ kí ló fà á èmi ó fẹ́ yàwó mẹ́rin mo lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ̀hẹ́n àwọn tí wọ́n sì mọ̀ mí mínísítà ni wọ́n máa pè mí minister for for polygyny affairs and other related matters bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n ti fẹ̀sùn kàn mí wọ́n ní gbogbo tí ń bá ti ń bá mí ní máa fẹ́ yàwó kejì abletífù náà nì èyí sọ lójú ìyàwó rẹ̀ nìsín ìwọ náà ó fẹ́ ẹ àwọn tí ń bá mi rìn ìkò ràn án tó lóríire ni kódà kámínú tí ó ti fẹ́ yàwó òun náà fẹ́ méjì kíyàwó rẹ̀ ó máa gbọ́n bí ó bá wà torí pé oore ni oore ni ẹ̀tọ́ sì ní a dáná àwọn ìyàwó wa ò lè lọ́kọ méjì sẹ́bábẹ́ wa ni wọ́n wà so táwa bá ń fi nǹkan kan pamọ́ fún wọn àfẹ́ kan rí tó bà wọ́n nú jẹ́ ni tó pé bóyá fáníyà yẹn a ti ń ṣètò rẹ̀ pẹ̀lú àwọn bàbá rẹ̀ bẹ̀ àti ìfẹ́ ṣe rìn láàánú àti ìfẹ́ kó jáde ìwọ́ mú fóònù wá rí mẹ́sẹ̀gì táníyà táà lọ sí ákúdù táà tí ìfẹ́ kó mà wọn pé ọkàn ti kú kalẹ̀ káti ẹ̀ tó wá sọ fún ọ ẹni à ń gbéyàwó bá ní ọ kò gbọ́dọ̀ mọ́ gárùn ọlọ́run kó mọ́sà bá kún àwọn obìnrin wa kó bá fún ọ lálékún sùúrù ẹ ṣe sùúrù pẹ̀lú wa ni pẹ̀lú ògo ọlọ́run ọba pẹ̀lú ògo ọlọ́run ọba àwọn dọ́kítọ̀ akórèdé àwọn dọ́kítọ̀ akórèdé wọ́n lọ ṣe wá síbì kan mo ti sọ̀rọ̀ lórí Facebook àwọn ìwà mọ̀pá àwọn ni mo sọ níjọ́ tábúrò ìyá ní ṣe wá sí wọ́n ní àbúrò ìyá ní o mọ́kóyàwó wọ́n efobìnrin tó o mọ́fobìnrin tó o bá ti ṣe dórí mẹ́rin ó ti dá dúró ó báwọn náà. àwọn ìyàwó bá <laughs> nínú àfádà wood watch what you share on the social media jama kí gbogbo tí bá kà nílẹ̀ gbọ́dọ̀ mọ́ torí pé ó gbà nínú ẹ̀ṣẹ̀ ẹni tí ó jẹ́ pìlẹ̀ rẹ̀ náà ẹnìkan kọ̀kọ́ kúkọ ìwọ wá sí ààrẹ torí kó dùn mọ́ wọn nú tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ níwájú ọlọ́run ọba ìwọ náà ó pín nínú ẹ̀ṣẹ̀ wọn bẹ̀mẹ̀ ẹ̀já sọ́ra follow up what you read we seek clarification from scholars tó bá ti kàn kankan gbé fóònù rẹ pé àwọn olùmọ̀ wá wọn lọlé àkàràmọ̀kú mọ̀ lọ́lẹ́kùn kankan báyìí àgbọ́yèmí ò sì ẹ̀dàkùn tí ó jẹ́ mọ́nẹ́dọ̀ àwọn sálàfù lórí ẹ̀ ìwọ tó o bá ń dá tíra ká tó ń fi ṣe súnà ó sọnù ìwọ kàn mú tíra àfà o sì ká o sì gbọ́ yé náà ọ̀nù tọ̀ àbí ń bọ̀ wọ́n ti ń ṣe mítí àwọn ẹlẹ́gbẹ́ so èyí ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó súnmọ́ àwọn àfà pé ẹ dákun mo kàǹkan báyìí níbi tíra báyìí ǹjẹ́ ṣe ń tó jẹ́ àlàyé àwọn sálàfù lórí ẹ̀ ṣé òun náà ní tí mo kà yí ẹ dákun ẹ já sọ̀rọ̀ àjẹmọ́ náà náà ní pé beyond social media stars a ti pọ̀ ní ìsìn ustaz pọ̀ lórí social media o ustaz ustaz náà kálukú o sọ́ra o ẹlòmíì ṣe ustaz ustaz àìmọye cases ablative lójókòó yìí àìmọye cases àwọn ẹlòmíì ustaz ustaz wọ́n sì bẹ̀yìn fúnra wọn billahi alazim wọ́n bẹ̀yìn fúnra wọn lórí facebook bẹ́ẹ̀ ni ustaz ustaz ustaz ustaz wọ́n sì rẹ́pọ̀ ara wọn ẹ wọ́n ti gbà tán fún ustaz ní ustaz mọ̀ nǹkan kọ́ dáadáa ni ustaz ustaz láti ibi wọ́n bára wọn sọ̀rọ̀ ustaz àwọn ará wọn lọlé wọ́n wá ustaz lọlé lọ́sẹ̀kín nílé rẹ̀ ó sì bẹ́yún fún ustaz ustaz lórí facebook ọdọọdún làwọn máa ń yẹjọ́ àwọn kéèsì hun àátúnṣe mí lọ́dún yìí àbí bẹ́ẹ̀ kọ́ àti àṣetí láti àná kọ́lọ́n kó bá pa ní gbogbo mùsùlùmí ni ẹ sọ́ra fáwọn ustaz facebook not everyone that writes on islam is an alim kò tọ́ lélẹ́ yìí o kì í ṣe gbogbo ẹni tó bá mọ̀ nǹkan kan nípa islam ní àfa o wọ́n lọ gba fatiwa kí fatiwa o nítòsí ńlá láti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́nù àwọn kan wọ́n ń pẹ̀rọ wọn ní spop spop kò sí àfa táwọn ò tí jẹ tán kò sí àfa àwọn ọdọọdún ni bíi cream cracker ni wọ́n ń jẹ àwọn àfa nígbà tí ẹ̀ ń rún egun. avoid showing off your good deeds ń bẹ nínú aburú ẹ nínú tó yẹ ká sọ́ra fún ẹlòmíì lọ hajj bí yẹn ṣe tọ̀wáàfù ní gbogbo ìfihàn gbogbo ayé òun ní o òun ní o iṣẹ́ rẹ̀ rẹ ti ń lọ afa Dawud ẹja lọ bí àwọn oní suratul gasia challenge ibẹ̀ ládé yìí nínú musiba àti social media kó bá wa nù ẹnìkan jòkó ó mú fóònù rẹ̀ ó rìkọ́dà rẹ̀ fóònù gasọ́tìlù gáṣíà ó wá challenge àwọn yẹn pé ẹni tó bá lè ká pẹ̀lú nàìjíríà tó ń kà wọn káwọn yóò kà ẹwẹ́lì. wà ilà sàmà ike ìbọ̀rù mi àti wà ilà ìdìbàlì ike ìbọ̀rù sí bàtí wà ilà ọ̀rùn ike ìbọ̀rù sí àti bàtà kiri nàmá. ẹni tó kà á nì ẹni tó kà gẹ́gẹ́ ni ó yẹ wá wo àwọn tí wọ́n láwọn pé challenge yẹn àwọn gbà àwọn náà ó kà bí tẹ̀ ó yá abadahood. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلهي بيري كيف خلقت وإلى أفلا ينظرون إلى الإبليس دونك كيف نصبت وإلى سماح كيف سطيت وزهرت kẹ̀yìnàmá ń dẹ́mu dá kọ́. ṣé kùrán lélẹ̀ yìí ó yá tẹ̀yí obìnrin ń dà tẹ̀yí obìnrin ń dà. ó oh, bàbá oní ìbílísì ni tó ní ìbílísì kébà olùkọ́tì ni ṣé kò síta àwọn ọmọbìnrin yẹn ń bẹ̀ ni. Aha. كيف ربي الله وإلى ẹ wo nǹkan kí nǹkan tí ń bẹ lórí social media tẹ́rí tí ò bá sí social media ni àwọn kọ́hùn kan wọ̀n yìí kò sẹ́ tí ó mọ̀ wọ́n sónú tó yẹ ká sọ́ra fún nìyẹn kí ló ń jẹ́ sọ́tù gásí àtẹ̀lẹ́ta wá sọ kùránì di àwàdà ẹ ò ń fi òǹkà ka kùránì ìwọ náà kà bẹ́ẹ̀ for what ẹ ń fún ẹni tó bá máa kà ní five thousand àwa sọ kùránì di nǹkan eré jẹ̀mọ́ ẹ̀já sọ́ra lọ́rùn pátipàti bá yóò tọ́ lábẹ́ engage not in petty and unnecessary arguments gbogbo àwọn àmọ jiyàn tí ò ní ìtumọ̀ ká jìnà sí avoid jumping into the inbox of every mashallah brother and sister ṣẹ́rí lórí facebook ẹ̀jẹ̀ ń jẹ́wọ́ ara wa fún wa torí àwọn àfa wa tí wọ́n bá wa sí ń bẹ̀ àti níbà ti group ara wa mashallah brothers mashallah sisters àwọn yìí làwọn pé ah ẹ̀sìn ti pé lára wọn ah sister wọn mashallah ó lẹ́sìn inshallah brother inshallah sister ṣe inshallah brother wọn ó ṣẹ̀ṣẹ̀ ń gbìyànjú àti máa dárun gbọ̀n sí máa ṣe súnà ni inshallah sister ìjábù tiẹ̀ sì kéré kéèpù ló ṣe bẹ̀rẹ̀ ni àwọnsù bí láì brother àwọnsù bí láì sister àwọn yóò bẹ̀ tẹ́lá wọn yóò ẹ̀ gbọ́dọ̀ dẹ́dọ̀ tí wọ́n ní gàlà wọn ee àwọn ò tí ẹ̀ mọ́ bí tí kíblẹ̀sì wà àwọn ò sì ní tẹ̀sà ti wá àwọnsù bí láì làwọn so kìí ṣe gbogbo mashallah brother sister náà ní kó máa fò sí bọ̀ sí wọn ẹ dákun ẹja sọra káwà discipline Eh, mọ́ṣàlá brọ́dà ni eh, ó ń ṣe wá sí kìíní kan wá fún sí bọ̀ọ̀sì rẹ̀ èèyàn ní náà ìmọ́ṣà ọ̀rọ̀ ni èèyàn ní náà ó tẹ̀ wá lè jẹ́ mọ́ṣàlá òun náà but fitna ńkọ́ wà má ubàrí unafsi inna nasala amọ́rọ̀ tún bí sú ilà ma rahima rabbi ọlọ́run bá ní ẹ wọ́lá ò láka abletif wọ́lá ò láka lámyẹ̀sì lám min ìbílí sàábìdùn فكيف وقد أغوى صبيك آدم tí èṣù bá fi lè ní ìkápá pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba láti ṣe ànábì ádámà lọ́nà ta nínú wa ló lè pe rẹ̀ ní nǹkan. so kéyìn ó jìnnà sí gbogbo ẹ sisters àwọn àlejò àrẹ́sẹ̀ láì kẹ́ máa ṣe ṣùṣù ṣùṣù ẹ̀ńbàṣì náà bọ̀ díẹ̀ díẹ̀ nù. zina sì bẹ̀rẹ̀ láti bi ojú wàlfọ́ọ̀jù ìsọ̀dípò ìkẹ́fíbù ó ní tó kàn padà wá kágbà gbogbo ẹ̀ ńlẹ̀ nínú ẹ̀ torí àsìkò wa your engagement on social media should be within acceptable limit by the sharia má tayọ àlà níbi ọ̀rọ̀ sharia sister abẹ́ béèrè question gbogbo ìdáhùn rẹ kó má tayọ tó béèrè òun náà kò jù bẹ́ẹ̀ náà lọ ó tún dìgbà mi tó bá ní question ẹ̀ sister sàmà àlékún àwọn ìṣẹ̀lẹ̀ àmọ́kàn ní béèrè yìí náà ni kí ló kàn pẹ̀lú <laughs> tó béèrè àlábíà yín bò. avoid financial dealings with just anyone you know via the social media má jọ gbà ọ mọ́jọ wọn gbá ọ àwọn dúpù náà ń bẹ nínú wa tó kó gbà ánú sókòtò rẹ̀ fò ó lè ní bọ́ ọba dòòpọ̀ yóò gbá ọ dànù ẹwà di pé ah, àwọn alùsùnà yẹn gbá alùsùnà kan ló gbáyàn ọ̀daràn ló gbá ọ ẹ lọ yanjú ara yín ó kàn wọ yúnífọ́ọ̀mù wa ni gbogbo yúnífọ́ọ̀mù ọlọ́pàá náà sì kọ́ lọ ọ̀daràn náà bẹ́ẹ̀ náà do not be the devil's mouthpiece assassinating the character of scholars muhammad lórí ọ̀rọ̀ yìí má jẹ́ pé ìwọ lè sú láti luhumul ulama masmuma ìwọ tẹ́wọ́ náà ni mo bá aha ìwọ òun lẹ́ran àwọn olùmọ̀ gbogbo tó bá jẹ́ ikú kíkú ní òkú ọlùmọ́gùn lára wọn ó dálìkìámọ̀ tó lajú jẹ́mọ́ ẹja sọ́ra respect everyone you, that engages you on the social media some persons are old enough to be your parents ẹlòmíì bẹ̀ẹ́ kan jọ ń jẹ́ friend ni o mo pàdé àwọn kan tí wọ́n jẹ́ friend mi lórí social media ẹ jẹ́ fún lápẹ̀rẹ̀ Professor Abdulrasaq Kilani awọ́lù mọ́ra pé mo lọ Port Harcourt lọ ṣe wáàsí àwọn ni wọ́n facilitate ẹ̀ ìmọ̀ wọn rí wọ́n kàn máa ka pósì mi náà ní pé ah, ẹ dákun àníjì kan wá ṣe wáàsí fún wa àkọ́kọ́ pé gun bàálù rí inú ẹjẹ́ ń jẹ́wọ́ fún yín àkọ́kọ́ pé gun bàálù rí láyé Facebook ló jẹ́ gun bàálù wọ́n sì sanwó bàálù mi ni mo lọ sẹ́rìngbà mo pàdé prof ẹ̀rú bà mí àgbàlagbà ọlọ́run bá ní wọ́n àtọ̀ ọgọ̀rọ̀ àwọn èèyàn tí mo mọ̀ ń bẹ̀ pé àwọn náà máa ń kan àwọn àgbàlagbà ni wọ́n tí wọ́n tóruwà yìí bí àwọn usra incorporation ìwọ kan máa yanu máa bú anybody ó ti lè bú ẹgbẹ́ bàbá rẹ lábẹ́ òfin ọlọ́run ọba èèwọ̀ sí ni kí n bú ẹgbẹ́ bàbá rẹ ànábì ló sọ bẹ́ẹ̀ ẹ má bú àwọn bàbá yín ẹ má bá wọn yá yín ànábì á ti bú bàbá ti yá wa bí bá ti bú ẹgbẹ́ bàbá lastly lórí avoid the evil eye as much as possible àlàáìnù hak ànábì fi rinlẹ̀ fún wa ojú ubu ń bẹ lóòótọ́ o àtọ̀ wọ́n ní ká pè lájẹ́ gàchi làwọn tiwa gachi ega ega dánbó gawu tí ó yá mọ́ ẹ tiwa ti à professional àwa <laughs> eh, àwa gẹ́gẹ́ nípìnlẹ̀ ega dánbó pé yóò sọ́ra ẹlòmíì ń laye láyé ọlọ́ọ̀hì ìwọ bímọ oníyàwó bímọ mashallah ìṣẹ̀mí yín ẹ̀ ń gbádùn rọ́gàdán ní gbogbo ìṣẹ̀mí kò sí wàhálà kankan ẹ wá ń gbé e síbẹ̀ bẹ́ẹ̀ páwa ń gbádùn ẹni tíyà ọmọ ń jẹ ń bẹ nínú yín ẹni tọ́mọ rẹ̀ ò tí ì jẹ́ èèyàn ń bẹ ẹni tó bímọ tọ́mọ rẹ̀ kú wà ẹni tí ìwọ sì ń gbéra rẹ fún wọn pé ẹ wo èmi bẹ́mi ṣe tó wọ́n lè bọ orí rẹ jẹ́ láyà Ànábì sallallahu alaihi wasallam àbí àkàràkùnmùlà ó lè ṣe sábàbí bẹ́ẹ̀ ni pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba ó lè ṣe sábàbí kó rí owó rí ó máa bàjẹ́ ṣebí sàábẹ̀ kan náà lóyún sàábẹ̀ kejì láyà níbi títọ̀ òun bẹ́wù tí ń wẹ̀ lọ́wọ́ pé ah èèyàn ló dáa tó yìí nǹkan sì ṣe ó ń tọ̀ òun yẹn ànábì fi kọ́ wa pé tẹ bá rí orí láyà ọmọ ìyá yín masha Allah la quwwata illa billah ẹnì ẹ ṣe para yín ẹ dákun ànábì rí wọn síra wọn báwọn fa ànábì àwọn tí wo ò wá rí tí wọ́n sì lójú bú lára tó lè ṣe sábà bí kí oore ọwọ́ rí ó mọ̀ bàjẹ́ ńkọ́. tọ́ ẹlòmíín bẹ kódà àlìjẹ̀nu lè kọlù látara social media àlìjẹ̀nu lè kọlù ọ́ torí ẹ̀yìn ẹ̀nìkan kọ́ ní facebook àlìjẹ̀nu náà ń bẹ́ẹ̀ pẹ̀lú wa àlìjẹ̀nu gan bá wa kọ́mẹ̀tì lórí facebook tí wò mú kọ́ àlìjẹ̀nu ni. lọ́wọ́ àtọ́ ẹ pé ìwọ tọ́ ọmọ yẹn bú ọ lè bú àlìjẹ̀nu yóò lù ọ́ pọ́npọ́ àbí kó rà jẹ̀nu sí ọ kó sàfi ọ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba kó máa jẹ́ sábà bí aburú náà níparí àti bọ́ síbi ìparí báyìí nǹkan mẹ́ta bá fi parí ni pé àwọn wẹ́bsáìtì wo ló dáa tá a lè máa lọ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ àkọ́kọ́ www.islamquestionandanswer.info wẹ́bsáìtì iṣẹ́ sọ́lì alimunajid hafizahullah ta'ala àwọn ni wọ́n ní òun náà ló wà lójú bọ́dì ṣe rí wẹ́bsáìtì yìí subhanallah kò sí mọ́ṣáláṣí kan tẹ́ ẹ bá béèrè tí wọn ò tí ì ní èsì fún kéé wá ṣe èsì fẹnú o pẹ̀lú quotation táwọn olùmọ̀sọ àfọ̀àbá ìsọ báyìí ńbẹ́nu tíra báyìí ó wà nínú wẹ́bsáìtì yìí mo recommend fún gbogbo wa islamqa question and answer ni ẹ dot info pẹ̀lú english wà lábà rẹ wà èdè tẹ́ bá fi béèrè question ló fi dá yín lóhùn. a kò tí ì sí yorùbá lárúbáwá àti english kọlọ́wọ́n bá kó sí nírọ̀rùn wá sí ìgẹ̀ ó wù mí kọ́ ẹ kó ní pé láàmú fi ṣe kẹ́yìn ọmọ wa kú sí yorùbá ẹlẹ́ẹ̀kejì www.bimbaz.org.sa sẹ́rí wẹ́bsáìtì yìí baba bumbaz alẹ́ rahmatullah wẹ́bsáìtì bí tẹ́ẹ̀tì mọ̀ káwọn fatiwa wọn ni eléyìí authentic lélẹ́yìí kò sí irọ́ ń bẹ̀ kò sí irọ́ ń bẹ̀ ẹ máa fíṣítì ẹ̀ dáadáa ẹ máa rí àwọn ọ̀rọ̀ tó dá ń bẹ̀ ní àwọn ẹ̀kọ́ tí bàbá kọ́ àbáwọn fàtàwà tí bàbá ṣe ẹlẹ́kẹta albani.co.uk tí bàbá albani lélẹ́yìn náà gbogbo tíra bàbá albani gbogbo àwọn dùrúsù bàbá kódà àwọn sọ̀tìyàt àwọn ọ́díò ẹ máa rí wọn bẹ́ẹ̀ www.brunuthaimin.net ti bàbá sọ́lù uthaimin nìyẹn ẹ pé mo tò àwọn àwọn olùmọ̀ ẹ léra wọn so gbogbo àwọn fàtàwà bàbá uthaimin náà ẹ máa rí wọn bẹ́ẹ̀ àtàwọn lectures wọn islamweb.net eléyìí náà da púpọ̀ eléyìí náà da gbogbo àwọn ansa tó wà ń bẹ̀ bisimilayi ta'ala àwọn àwọn ansa gidi ntáwọn ntáwọn olùmọ̀ dáhùn ni pẹ̀lú àwọn quotation àwọn olùmọ̀ ẹlẹ́ẹ̀kẹfà àjú ẹ̀ noislam.com noislam yìí ọmọ ìyá wa bashir lucas samson nínú àwọn rivers tó di mùsùlùmí ni tó sì ń gbìyànjú tá a mọ̀ dáadáa lórí ọ̀rọ̀ ẹ̀sìn náà ni àwọn nàìjíríà líle àwọn ni wọ́n ṣe so àwọn àwọn tí àwọn olùmọ̀ bá dáhùn nínú àwọn question àbáwọn article tó da beneficial articles wọ́n máa copy ẹ̀ sórí ẹ̀ so pẹ̀lú ògo Ọlọ́run ọba àmọrí tó da lórí ẹ̀ náà àjúrí.com ti ṣẹkà àjúrí ni sọnù àwọn àgbà olùmọ̀ ni wọ́n àmọrí àwọn eléyìí náà fatiwa.islamonline.net eléyìí náà nínú àwọn tá a ti wò dáadáa tá a dẹ̀ rí i pé àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni arislamway.net òun náà da púpọ̀ ẹlẹ́kẹ̀wá www alim.org sẹ́rí alim.org yìí ń táwọn ṣe òun ni wípé tẹ́ ẹ bá ń wá translation fún ẹni aya Quran ẹ kàn google Quran two uh, full colon seven yóò gbé gbogbo àwọn non translation tí wọ́n ṣe lórí Quran yóò gbé wálé ọkọ̀ ti picture ni ti ti Saudi ti ń jẹ́ ṣèkìrì yàrá yàrá Muhammad Ali wà ń bẹ́ẹ̀ aha ti khan ti eh, sheikh eh, musin khan ẹ̀ẹ́rì gbogbo ẹ̀mẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan yóò fún bá bí mẹ́fà tẹ́ẹ̀fì mú transition tó bá wù yín so eléyìí ó da púpọ̀ ká máa lọ́bẹ̀ afa daoud number ten ṣẹ́rí eleven yìí dural dot yìí dural ni dural dural dal bi dal dal rọ àrọ ṣẹ́rí sáìtì yìí fún gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ wá tó bá fẹ́ wá kí láti ń pè authentic ìmọ̀ wàláì bí ilẹ̀ ti mọ̀ rí dúró.net ó wá ní ó wá compartmentalize ẹ̀ ó ní compartment tẹ́ ẹ bá ń wá nǹkan kan nípa hadith yóò ṣe tàkìrìjọ hadith fún yín yóò kó gbogbo àwọn tàkìrìjà tó ń jáde látòkè délẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà ni tafsir bẹ́ẹ̀ náà ni fíkìú kò sí tí ò sí ń bẹ̀ www.dorar.net ah website tó ní agbára púpọ̀ ni ó kún púpọ̀ fún ìmọ̀ almishka.net ń bẹ oka.com.sa àha ṣẹ́rí wà fíyà yìí ẹ wo nọmba afadahood mo ti kúrò bàbí ah nọmba fourteen ẹ dákun ẹja save òun náà www.wakfiya.com gbo tíra kò sí tíra tó o bá ń wá tó ti publish láyé o tí ò sí lórí ẹ̀ tó dánlódù kódà mujaladat òun lèmi máa ń lò dáadáa òun lèmi máa ń lò dáadáa gbogbo tíra fíkíù ni àdìsí ni ùsùlù ni kò sí tíra tí ò sí lórí ẹ̀ àfẹ́yí tí wọn bá ti kọ àbẹ́yí tí wọn bá ti gbé sórí atẹ́gùn tíra ti ń bẹ́ẹ̀nbẹ́ lé mílíọ̀nù so ó rọrùn láti dáńlódù pdf wàkfíà.com bẹ́ẹ̀ náà ni nur-book.com òun náà da pẹ̀lú tíra ní download bẹ́ẹ̀ náà ni kutub-pdf.net tíra ní tẹ́ bá fẹ́ dáńlódù tíra nọmba seventeen kalamulai.com òun náà da púpọ̀ tẹ́fẹ́fẹ́ download àwọn ìwé àbáwọn tíra àbáwọn audio lectures àmọ́ òun kéèyàn sọ́ra ẹni tí ó bá jẹ́ àfa nìkan ni kó máa lò ó torí pé ẹ máa rí àwọn lectures àwọn kàwárí jù kọ̀ọ̀kan náà ń bẹ abdullahi faisal aljamaiki kọlọmba kó mọ́sá àbáwá ṣe àlékún tọ́sọ́nà fún nínú àwọn tí ó bu ẹnu àtẹ kódà ó kà fara sheik bùn bá sẹ́mi gbọ́n bí lecture báyìí àwọn lecture rẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ẹni tó bá jẹ́ àfa ló lè máa lo sáìtì wọn àhá so ká jí ká sọ́ra bọ̀tẹ́ bá fẹ́ download àwọn ìwé tó dáa náà nọmba seventeen yìí àwọn ìwé tó dáa náà wà ń bẹ́ẹ̀ so fi ismu kẹ̀bí wọn wà mọ̀ náà fi lì náà sí òun <laughs> ọ̀rọ̀ tiẹ̀ náà aluka dot net òun náà dáa in tẹ́mi bá fẹ́ ṣe kútúbà aluka lèmi máa ń lò púpọ̀ ó dáa púpọ̀ ó dáa púpọ̀ èyí ó mọ rí àwọn kútọ́ọ̀bù tí àwọn àgbà olùmọ̀ ti ṣe so tẹ́yìn ó mọ òun náà ni Dr. Abu Aminabel Phillips tó ń lọ àwọn tí wọ́n ń gbìyànjú lọ́rọ̀ dáwà ni sọkọlọ́ba kó mọ́sàbá wa ṣe àlékún dáadáa fún wọn so àbí yunifásitì wọn Islamic online university dot com níparí nọ́mbà twenty ẹ má yàbẹ o à ń ṣẹ̀ṣẹ̀ ń gbìyànjú àti ṣe ni so àwa kúrúntù yìí náà ni sanusi lab dot com a ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ ní kọ́lọ́ba kó mọ́sà ṣe àlékún dáadáa fún wa lórí ẹ̀. àwọn ohun káwá jìnnà sí àkọ́kọ́ the regional of peace.com ẹ mọ́ débẹ̀ àwọn ṣíà ni wọ́n ní ẹ mọ́ ẹ̀rá àwọn ṣíà kọ́ àwọn ọ̀tá ẹ̀sìn náà àwọn kèfèrí ni wọ́n ní wọ́n ń lá àwọn mùsàṣìkú àwọn kùfàrù ni wọ́n ní wọ́n máa ń lálàṣẹ ìsìlámù bẹ̀ ni sórí gbogbo tí wọ́n rò pé o mọ̀ nínú ẹ̀sìn wọn wọ́n wàá kọ́ báyìí wọ́n wàá lálàṣẹ rẹ̀ pẹ̀lú rọ́ tó kéèyàn jìnà alislam.org alikeferi.org ni kéèyàn jìnà sí àwọn amadiya ni wọ́n ní bẹ́ẹ̀ náà ni amadiya-islam.org àwọn tí wọ́n pé ànẹ́bì kọ́ ló pin àwọn ànẹ́bì àwọn ni wọ́n ní alislam.org àwọn ṣíà ni wọ́n ní sunna.org ṣíà ló ní sunnipath.com àhá kìí ṣe súnà gidi o súnà bú làwọn o ní nọ́mbà fọ yìí o sunnipath.com ìbílísù path lòun o kìí ṣe ọ̀nà súnà ọ̀nà èṣù ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́ka wo albaz islam rocks islam rocks lọ́dọ̀ tiwọn o rivatmuslims.com irọ́ ni o darutablik.com irọ́ ní bẹ́ẹ̀nbẹ́ balag.net slash english irọ́ ní tafsircomparison.org irọ́ ní ikra.net musiba ní tajusheria.com musiba ní sunniforum.com fitina ní dawatuislam.net dawatu ṣetọ́nù ní. jama subhanaka allah bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. jazakumullahu ọlọ́kùnbọ̀ wa san Fadilatu Sheikh Sunusi Harun kọ́lọ́kùnbọ̀ wa san lẹ́sàn dáadáa láti Alikima University ní Department Islamic Study fún di ilé alọ́sọ́dọ̀ àwọn chairman wa bismillah. alhamdulillahi rabbil alamin wasalaatu wasalaamu ala rasulillah nabiyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa asahabihi wa sallam mo bára mi dúpẹ́ fọlọ́run pé mo wà ní ìjókòó yìí lónìí mo bára mi dúpẹ́ fọlọ́run wípé ọlọ́run fi àwọn èèyàn wa mànà láti ṣètò orú ìdánilẹ́kọ̀ọ́ yìí lónìí mo bára mi dúpẹ́ fọlọ́run wípé a ti ń gbìyànjú bọ̀ pa afẹ́ ṣe lẹ́kṣọ̀ yìí mo rò pé lẹ́yìn ni wọ́n fẹ́ jẹ́ bí ẹlẹ́ẹ̀keje tá à ẹ̀ Eh? ó ti fẹ́ẹ̀ tẹ̀ mí je tá a ti ń bẹ bàbá yìí pé ń dákun bàbá yìí o ọba àṣìlẹ́kṣọ̀ yìí o látọ̀dún tó kọjá ni inú mi wá dùn pé ọlọ́run pé kó wáyé lónìí yóò sì tún wáyé kó múra kalẹ̀ asratul mustaqim ó ṣe lẹ́kṣọ̀ yìí fún wa bóyá kò láwàá fi sídé pẹ̀lú ògùn ọlọ́run. mo bára mi dúpẹ́ fọlọ́run wípé àjọ wà ní àlè kí n yunifásitì pẹ̀lú. <laughs> lecturer wa lónìí afa wa sanusi ibunu eh, al-imam harun láti láfíà yìí afa wa sanusi ó wà nínú àwọn tí táwa yìí náà tí wọ́n ń pè lágbàlagbà tá a bá ń wẹ̀yìn wò tá ń rí tí wọ́n máa ń dùn wípé ọlọ́run ọmọ ṣeun ọ̀dọ́ tí ò gungi kọjá orí ewé tọ́lọ́run sì jogún ìmọ̀ gidi fún un gbogbo ẹnu la fi ń sọ ó ṣe kódà ọba àtúfẹ́ ó tún lè fẹ̀gàn kún o ó lè bá a dún o àfáà ní ah, ìmọ̀ọ́mù ọmọ ìmọ̀ọ́mù ọlọmọsàbà kẹ ìmọ̀mù láfíà jìtànà tí wọ́n bí sànúsì àti baba ní ìmọ̀mù láfíà jì ọ̀la insha allah àti pé ìmọ̀mù gidi náà ń retí nílọ́la ní láfíà jì a wà níjókòó kan ní yunifásitì ní àìpẹ́ yìí bóyá bí yóò tó bí ọ̀sẹ̀ bóyá bí ọ̀sẹ̀ mẹ́ta ìjókòó tó ga nínú yunifásitì ni ọ̀rọ̀ wa wáyé afásànúsì yìí ó wá ní ọ̀rọ̀ kan tí ó fẹ́ fi jẹ́rìí ọ̀rọ̀ inú àwọn yunifásitì wa dùn àwọn tó wà níbẹ̀ mo wá ní n tí mò ń fẹ́ lọ́dọ̀ yìí tẹ́ wá ń jókòó ni pé ẹ máa bá wa ṣàdúà fún un onídìí àdúà mo tún wá fẹ́ sọ yín àyín náà lónìí pé ààbò ọlọ́run kọ́lọ́n kó jọ kó máa bá a fi dàbò ẹni tí ọba. mọrú rẹ̀ yìí nípa tí ń kó yóò mọ̀ pé ọ̀tá tó ní pọ̀ èmi àtẹ̀yìn náà lọ́ta o àmọ́ tiẹ̀ náà pọ̀ láàrin ẹni tá à ń pè lóní súnà gan-an ọlọ́ta rẹ̀kẹ̀tẹ̀ kámọ́ tí wàá sọ ṣíà láwọn tí ń pè é ó ti sọmọ́rọ̀ náà lẹ́ẹ̀kan kámọ́ tí wàá sọ ti kèfèrí kámọ́ tí wàá sọ tó ní súfì àbí nígbà tí yàn sọ yìí pé ní ìfún yín ní ìdí ẹ̀rí ọgbọ̀n tẹ́ẹ̀fì ní ṣe jálàbí tẹ́ẹ̀fì ní mọ̀lọ́dọ̀ ń jálàbí bó bá sì dáko ẹyọ kan bẹ́ẹ̀ ọjà wọn ti tú ọjà tó sì kárí ilé kárí oko ni ó ń jẹ́ ká mọ̀ wípé ní bó bá lọ ọmọ jálàbí kan ṣe ọ̀ ń tọ́ tápà lẹ́yìn ni nupe táwa ń pè ní tápà bó sì kó olóògùn tó gbogbo ẹnu mo fi ń sọ yìí ìta gbangba mo sì wà àbí ǹdásànú sí ǹdásànú sí. téèyàn bá lóhùn ní nákàlí ntí ètò ìjọ lórí nákàlí wọn nìkan lọ ilẹ̀ ni bẹ́ẹ̀ ni láwọn nákàlí tí bá a sí rẹ̀ lọ́hùn náà tó ti wá wọ́n ń gbọ́ rẹ̀ wọ́n mọ̀ yí pé ní kòkó ọbẹ̀ àwọn fún un kójọ kó kọ́mọ dáàbò rẹ̀ bò ó kó bá fi ṣọ́ rẹ̀ ṣọ́ bàbá pè lọ́mọ kékeré náà àti ìwíjú náà ọlọ́run wọ́n sábà dàlágbà ọlọ́run kó àṣàlékùn tọ́sọ́nà rẹ̀ ọlájọ kan ṣoṣo ọlọ́run bá a ṣe wá tọrọ fún yìí gbogbo ẹnìkọ̀ọ̀kan rẹ̀ la nídìí ẹ̀ ọlọ́mọ sáà kọ̀ọ̀kan wa mi ò ní ọ̀rọ̀ púpọ̀ láti sọ torí pé ó ti sọ̀rọ̀ ó ti yọ kò mọ́ òkun rẹ̀ gbàtí ó bẹ̀rẹ̀ ó ní kájọ káforíjì òun tó pé tápà lòun ló pé kò pé rẹ̀ ní tápà òun ló ó ní ló lòun ẹ dákun bí ìbáṣekọ sọ bẹ́ẹ̀ ǹjẹ́ ó hàn nu yorùbá rẹ̀ bí ẹ wo bí yorùbá rẹ̀ ṣe dùn mọ̀ràn yín mọ̀ràn yín àwọn tí wọ́n wá jẹ́nu pé ẹgbẹ́ rẹ̀ mọ́ àti bẹ̀ nìkan léèrè ńjọ kan oníṣẹ́ ìdíbẹ̀ ṣe ń gbádùn rẹ̀ nu yorùbá òun bẹ́ẹ̀ ni núpè rẹ̀ dùn jù bá òun lọ. torí náà bóyá àwọn àárọ̀ pé wáàsí ti núpè náà máa ẹ máa ṣe ọ́díò rẹ̀ àwọn kan máa ń plé orin núpè ní maraba pòròpẹ́ nìyẹn ń promote tó jẹ mọ́ kí ni tó bá ti kọjá máa ń gbọ́ níbi gáràjì òun so wá wá wá àwọn kíṣẹ́ẹ̀tì kan tó ṣe wá sí nínú pé kó wá fún pé kó ọmọ pílẹ̀ rẹ̀ náà gbọ́dọ̀ bọ́sẹ̀ kan lọ́sẹ̀ <laughs> yóò kúkú máa tà tó láwọn yẹn nídìí òdodo ah, ẹ̀yin jàmá ọ̀rọ̀ la gbọ́ yìí o ọ̀rọ̀ rèé ẹja gbéyẹ̀wò ọ̀rọ̀ rèé lílò ló kù gbogbo ibi tó kàn wọ́ lọ gbogbo ẹ̀ ló ta fà sí. Si ntẹ́lẹ́kṣọ̀ rẹ̀ tó fi jẹ́ tó fi jẹ́ àrọ̀ ọ̀tọ̀ òun ni wípé ó kọ ní átíkù gidi ó tún wá ṣètò pòjẹ́kítọ̀ wípé ní ká fi máa rí àwọn kókókókókókó nínú rẹ̀ á padà tọrọ lọ́dọ̀ rẹ̀ wípé kó fún wa ní kọ́pì yìí ìwọ náà tó bá fẹ́ ní á ṣètò bá ṣe èrè gbàlagbára ọlọ́run tó pe àwọn ọmọ rẹ̀ kalẹ̀ tó láwọn náà ní mùsíbà àsìkò tá a wà yìí o tàdé ọ̀wà ńlá níbi mùsíbà yìí illa man rahim rabbi àfihàn ọmọ bàmí ọba kẹ ló kù èèyàn mélòó wá ló kù tí ó là lásìkò yìí níbi wàhálà oní íńtánẹ́ẹ̀tì dé yìí àmọ́ tá a bá ní sídì yìí wọn kàlùkò gbìyànjú láti ní lọ́wọ́ máa wò láti gbìyànjú kó ní ọ́díò rẹ̀ kọ́ mọ́ gbọ́ láti hard copy tó jẹ́ ti kíkà máa fọ́mọ rẹ kó máa wọ ọmọ mi dákun wọn ní kíyàn ti avoid di tí mo wọnú ẹ̀ ni àbókèrè yẹnyẹn ó ti di ṣáárú ńlá búdà mi nù kọ́lì yóò kéré wọ ọ̀dọ́ tó ń wò mí tó ń gbọ́ mi jẹ́ kí ìmọ̀ lọ́wọ́ nu yóò gbogbo gbà ń pa nǹkan rẹ lórí ọpọlọ yín ni ẹ rí nǹkan kà ẹ rí nǹkan kà nǹkan gidi tó yẹ kẹ́ ẹ kà ẹ kà mọ́ níta ìjókòó tì rè bí ìbá jókòó ti gbogbo eléyìí jere yóò filẹ̀ bóun ló ṣe gbogbo wa náà o taa ba n wo wò ó tá a ń gbọ́ lágbọ̀tún gbọ́ tọ̀ ọlọ́run fún wa níjọ́ kan ẹnìkan ìfẹ́dàkọ̀ ń tàn lórí wàsáàbù ẹ̀ ni àwa ka wàsáàbù tí ò tí kà ó jẹ́ nine thousand kìíní kan wàlọ́hì lásán nine thousand plus ní ò tí kà wọ́n á ní bóòlù ọjẹ́ onítọ̀ pé ọ̀ẹ́mẹ́yẹ group ló ń wà bóun bá lóun jókòó tẹ́lẹ̀ yìí ẹ̀rì kó tó sẹ́kù ní mi tó ṣe kì í ṣe hundred o kì í ṣe nine hundred o nine thousand ní ò tí ráyè kà kí ló sì fà á ni pé ó láwọn nǹkan míì tí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ tìláwà mọ́ ọ̀pọ̀lọpọ̀ kàǹkẹ́ gidi mọ́ ọ̀pọ̀lọpọ̀ ṣàzùkárù mọ́ àní àzùkárù ẹ̀yìn irun ọmọ tó bá rọ́jú tó jó ní súnà tó bá ṣèkámọ̀ tó kírun ní sálámà tán kí ló gbà mú kí ni ìnáà láti mi tiẹ̀ nu gbogbo ṣẹ́jú níbo la rí kẹ́yìn lórí kíní online ni àmọ́ nínú kùránì bóyá last month láti inú àwẹ̀ limited tètè láwà kan yìí kì í sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ ìfẹ́ kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ tọ́ kí wàá sí mọ́tò á di méjì ọ̀rọ̀ lágbọ́ yìí o bó la ṣe lò ó ìjókòó haza bayanu linas ó ti bọ́ okùn kó lọ́rùn ti tiẹ̀ èyí tó kan èmi àti wọ́ òun ni pé